أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانه يعمهون يسألونك عن الساعة أيان معساها قل إنما علمها عند ربي لا يجليها وقتها إلا هو فقل السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عن الناس لا يعلمون قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا به فلما أثقلت دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعون يدعوكم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل دعوا شركاءكم ثم كيدوني فلا تنذرون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يسمعون وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالمعروف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتيهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة وهدى ورحمة لقوم يؤمنون وإذا القرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الحمد لله نحمده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 alágbára jùlọ ọba ológo jùlọ ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo àsìkò àti ní gbogbo ìgbà ọba yìí ni ọba tí ó dẹ̀dá tó sì máa tí a máa ṣe ó mọ̀ wá ó mọ̀ ìṣesí wa ó sì mọ̀ èrò ọkàn wa ọpẹ́ ni fún ọlọ́run ọba náà alhamdulillah èyí tó fún wa ní àǹfààní láti tún lè máa ṣẹ́kù lórí dáadáa tí a wà lérí ẹ̀ yìí abẹ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó má ṣe jẹ́ ká pẹ́ lórí dáadáa yìí àmín kó sì jẹ́ ká tán lérí ẹ̀ rahmati ya arhamar rahimin àmín àtọrọ ọlọ́run àti èyí tó pọ̀ nínú ìkẹ́ rẹ̀ kó máa bá nabi wa muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú wa olùtọ́nisọ́nà wa àríkọ́ṣe wa dígí wa lérí dáadáa ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fànàbí sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògùn ọlọ́run níbi tí abẹ́tẹ̀fsirò wa dé lánàá bẹ̀ náà ni a ó ti máa tẹ̀síwájú nínú suratul A'raf àyà tí a ti máa ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run lẹ́ni bẹ̀rẹ̀ láti àyà 180 verse 180 nínú al-Qur'an al-Karim bẹ̀rẹ̀ láti gbé tafsir wa ìgbà tí ọlọ́run ọba ti fi àwọn aláìgbàgbọ́ ó fi ìṣesí wọn ó fi wé ìṣesí ẹranko pàápàá jùlọ ewúrẹ́ èyí tí a mọ̀ sí aláìgbọ́ràn ntí a bá ní kí ewúrẹ́ ọmọ ṣe ìta bá wí lé lórí lánàá tó bá tún dè ní nǹkan yìí náà ni ó tún máa ṣe ọlọ́run bá fi ṣe sí ìwé ìṣesí àwọn aláìgbàgbọ́ ntọ́lọ́run ní kí wọ́n má ṣe òun gan-an ni ó wù wọ́n èyí tí ọlọ́run ọba tó bínú sí òun náà ni àwọn òyọ̀nú sí ọlọ́run bá fi wọ́n wo ẹranko kódà ọlọ́run tún jẹ́ kó yé wa wípé ẹranko gan tó fẹ́ wúlò ju aláìgbàgbọ́ lọ torí pé bó ti wulẹ̀ kórí ẹranko atúmọ̀ mojú olówó ẹ̀ tó lówó ẹ̀ bá pè é adá olówó ẹ̀ lóhùn ṣùgbọ́n olówó wa ọlọ́run tó dá wa bó bá pe àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ àwọn alòdì sífẹ̀ẹ́ tọlọ́hun wọn ò ní dọ́lọ́n lọ ìdí nìyí tó fi jẹ́ pé ẹranko ó tún fẹ́ẹ́ sàn ju aláìgbàgbọ́ lọ ọlọ́mọ ṣe wà lẹ́ranko ajẹ́pẹ́ ẹni tí ń gbégbé sí ayé aláìgbàgbọ́ aláìtẹríba fún òfin ọlọ́run aláìbọ̀wọ̀ fún àṣẹ ọlọ́run èyíkéyìí nínú ipò tónítọ̀hún rí kó wà ẹranko lọ́lọ́wọ́n bá pè wọ́n torí pé ẹranko bẹ́ranko bá fẹ́ ní bùkátà sí abo tó fẹ́ gun abo kò ní gbà yọ̀ǹda lọ́wọ́ ẹnikẹ́ni tí ó fi gùn kì í ṣe pé kò ní gbà yọ̀ǹda nìkan bó bá rí níta gbangba báyìí yóò gun abo òun kódà bí ìyá tó bí gan bó bá ta fèlèfèlè yóò gùn ọ́ náà nítorí pé ẹranko ni ṣùgbọ́n lẹ́ni àwọn ènìyàn ń fẹ́ obìnrin sílé láì gba ìyọ̀ǹda lọ́wọ́ àwọn òbí tó bí àwọn ọmọbìnrin yìí ẹlòmíì ó kàn kí mọ́lẹ̀ yóò bùn lóyún kódà níta gbangba ẹlòmíì fẹ́ lè máa kíra wọn mọ́lẹ̀ bá bá sì pè wọ́n lẹ́ranko wọn á bínú ìṣesí yìí ọlọ́run ọba ò fi àwọn ìṣesí ìwé ìṣesí kankan bí kì í ṣe ìṣesí ẹranko kọ́lọ́run kó ṣọ́ wa ń bẹ̀. ayọ̀lẹ́ tí a máa gbé ẹ̀wò lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run àlàyé nípa orúkọ ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ kí ni àwọn nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ kó yé wa tó sì yẹ ká mọ̀ nípa orúkọ ọlọ́run ọba allah àti àwọn ìròyìn tí ọlọ́run ní ibi tí a ti máa bẹ̀rẹ̀ tafsir lónìí nìyí insha allahu ta'ala a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim walillahil asma'ul husna fad'uhu biha وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون أبرة تتما ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú àlàyé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ́ ògbó aláyé ọba tó ṣe kó dọ̀ ẹ̀ ń dọ́ bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dọ̀wọ́ yàrá kìyàmà abẹ́ kó ìka èmi àti ẹkúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà. ọlọ́run ọba ní walillahi al-asma'ul husna fad'uhu biha. walillahi al-asma'ul. الحسنى فادعوه بها ọlọ́run ọba ní tòun ọlọ́run ọba ní í ṣe ọlọ́run ọba ló ní al-asmaul husna orúkọ tó dára jùlọ tá a bá ní orúkọ tó dára a gbọ́dọ̀ fi jùlọ sí torí wípé òṣùwọ̀n al-mubalagh tafdil al-ahasanu. Al ìyẹn ní ti akọ lè tafdil tó bá jẹ́ abo alḥusna lóbi jẹ́ kó walillahi al-asma'ul husna. walillahi al-asma'ul husna. ọlọ́run ọba ló orúkọ èyí tó dára jùlọ tọ́lọ́run ọba ní í ṣe fad'uhu biha. fad'uhu biha. ọlọ́run ọba ní àwọn orúkọ wọ̀nyí náà ni ẹ fi máa pe ọlọ́run ẹ fi pè é bẹ́ẹ̀ bá fẹ́ dákọ̀ ẹ̀ tán bá ní kí lórúkọ ọlọ́run ọba tẹ́ ń sìn àwọn orúkọ yìí ni kẹ́ ẹ pe òun ọlọ́run ẹ má pe òun lórúkọ tóun ò pera òun. ẹlẹ́ẹ̀kejì fad'uhu biha orúkọ yìí náà ni kẹ́ ẹ fi máa ṣàdúà kẹ́ fi máa pè é bẹ́ẹ̀ bá fẹ́ bẹ lọ́hún àwọn orúkọ wọn yìí ẹ fi máa pè ọ lọ́hún ẹ rí i pé tùmọ̀ méjì ló jáde ńbẹ̀. walillahi al-asma'ul husna fad'uhu biha. walillahi al-asma'ul husna fad'uhu biha. ọlọ́wọ́n ọba ní tòun ọlọ́wọ́n ọba Allah ní í ṣe al-asma'ul husna orúkọ tó dára jùlọ fad'uhu biha àwọn orúkọ wọ̀nyí náà ní kẹfì máa pè ọlọ́run tábà ní kí ló ó kọ ọlọ́run ìyẹn ní kẹfì máa dá ó kọ ọlọ́run ní báyìí ó kọ ọlọ́run ní báyìí ó kọ ọlọ́run ní báyìí àwọn ìyẹn ní kẹfì pè òun. tí a bá wọ àyà yìí gbólóhùn fad'uhu biha orúkọ yìí náà ní kẹfì máa pè ọlọ́run ó ti jẹ́ kó yé wa pé àṣé òkọ tọ́lọ́run ò bá pè rẹ̀ orúkọ tá nàbí ò bá fi pe ọlọ́run aborúkọ tí ò gbé túmọ̀ ntọ́lọ́run fi pera rẹ̀ jáde àgùdọ̀ fi pe ọlọ́run kéèyàn wá wọ ọlọ́run títí kó pọ̀ lọ́run ní kìnìún ẹ̀yà júdà a mùsùlùmí sọ bẹ́ẹ̀ torí pé àwòrán ọlọ́run látòkè délẹ̀ ọlọ́run ò péré ẹlẹ́ranko islam pé púpọ̀ ọlọ́run ọba ni walillahi la asma ul husna fad'uhu biha. walillahi la asma ul husna fad'uhu biha. ọlọ́run ọba ní tòun ọlọ́run ọba ní ṣe àwọn orúkọ tó dára tó rẹwà jùlọ fad'uhu biha òun náà ní ká fi máa pè wọ́n ọlọ́run òní orúkọ òun tábà bí pé kí lórúkọ ọlọ́run àwọn orúkọ òun ló ń sọ fún wa nù Qur'an. No fún wa látòrí ahan nabi sallallahu alayhi wa sallam ẹ má pọ̀ lọ́wọ́n ọba ní alágbádá aná gbẹ̀yìn àbáwọ̀ agbádá ó yẹ kó wà wọ̀tẹ́lẹ̀ tagbádá bá jẹ́ná kí là wọ̀tẹ́lẹ̀ kí wàá ní ṣòkòtò ọlọ́wọ́n ọba ní ẹ má fọmúlétì orúkọ fóun òun ti lórúkọ gbogbo orúkọ tọ́lọ́run sì fi sọ ara rẹ̀ Al-Husna orúkọ tó dáa ni. Ah, tí ò lábùkù nú èyíkéyìí tẹ́ bá lọ́n fọpọlọ yín gbé kalẹ̀ fúnra yín ó ṣeé ṣe kó fẹ́ máa tàbùkù títóbi ọlọ́run tọ́lọ́run ò sì ní faramọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ní walillahi al-asma'ul husna fad'uhu biha. walillahi al-asma'ul. تَشَاءُونَ حُسْنًا فَادْعُوهُ بِهَا ọlọ́run ní òun lòun ní àwọn orúkọ èyí tó rẹwà jùlọ tó dára jùlọ fad'uhu biha àwọn orúkọ yìí náà ní kẹ́ fi máa pe ọlọ́run kí ló orúkọ ọlọ́run orúkọ rẹ̀ rí kí ló orúkọ ọlọ́run ìtí ń ìyẹn lòun fẹ́ ẹ má ọlọ́run ọba ní ọba arúgbó arúgbó ọjọ́ torí pé ẹni tí wọ́n bá pè lárúgbó ìyẹn a ti ròyìn rẹ̀ pẹ̀lú lílẹ̀ kò lágbára bíi tìgbà kan mọ́ tí wọ́n bá pe ọ̀dọ́ arúgbó yìí ìtumọ̀ ẹ̀ ni wípé kò ságbára fún ọlọ́ndẹ̀ ròyìn rẹ̀ pé ọba lágbára lòun ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú èdè wa gan náà èyí tá a fi ròyìn ọlọ́run nínú èdè wa ó gbúdọ̀ ṣe déédéé ìtumọ̀ èyí tọ́lọ́run bá fi ròyìn ara ẹ̀ nínú alukur'an àbí tánàbì fi ròyìn ẹ̀ orúkọ wa pọ̀ ìròyìn wa pọ̀ lélẹ̀ táyà máa fi ń ròyìn ọlọ tá a bá wò ó títí a rí pé kò pa títóbi ọlọ́run mu ẹlòmíà máa sọ wípé ọlọ́run ọba mò ń bọ̀ ọlọ́run kò yá lógún ọdún tọ́ba ní kó mò ń bọ̀ rẹ̀ kó máa yá lójú ẹsẹ̀ ṣé kò lè ṣe ni. oríṣiríṣi àwọn orúkọ làwọn èèyàn á fi máa ròyìn ọlọ́run tó yẹ pé títóbi ọlọ́run ọba ó ju bẹ́ẹ̀ lọ ọlọ́run tó bá ní ọ̀run ayé ńkọ́ ta ló nìyẹn run run ọ̀run ẹni tó ní ọ̀run ta ló wà láyé walillahi al-asma'ul husna fad'uhu biha walillahi al-asma'ul al-husna nínú ẹ̀sìn Islam odidi ẹ̀túntún ìmọ̀ nínú tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo odidi abala kan ẹ̀ òun ni tawhidul asma'i wa sifat bó o la ṣe fẹ́ mọ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ẹ̀ bó o la ṣe fẹ́ mọ ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ tó rẹwà jùlọ èyí kan ṣàdédé lanu gbàgà kéèyàn wá pe ọlọ́run lórúkọ kan ọba tó fi náwó láwà ní tútù rẹ́rẹ́ ìyá a máa wà nínú ìṣesí àwọn akéwì àbáwọn tán pẹ̀lú àwọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ọba hẹ ọba hùn ọba hẹhẹ ọba gbọ̀ngbọ̀n ọba jàǹjà. níbo lọ́nà ti pèrè níyẹn kí ni túmọ̀ hùn ẹ̀hẹ́ ẹ̀hẹ́ kí ni túmọ̀ yẹn sóní túmọ̀ yẹn kò sí sórúkọ ọlọ́run ọba tí ò nítumọ̀ kò síròyìn ọlọ́run ọba tí ò nítumọ̀ adúpẹ́ lọ́wọ́ ọba àgbàlagbì ọlọ́run ìṣọba àwọn àfáà mi máa ń yàgbẹ́ lẹ́nu báyìí wọ́n bá ti ń fún lówó lóde ọlọ́run ọba àgbàlagbì ọba àgbàlagbù ọba là ọlọ́run ọba ní walillahi al-asmaul husna fad'uhu biha. walillahi al-asmaul husna fad'uhu biha àwọn orúkọ tó pé tán bá pa wá náà kò lè dùn mọ́ wa nú èèyàn gbọ́dọ̀ fi pé ọlọ́run má pé ọlọ́run ní ọba alábòsí ẹlòmíì á sọ pé ẹ sì sọ pọ́lọ̀ ń ṣe déédéé ó fàbúrò lówó ẹ̀gbọ́n tálákà alábòsí lọ́lọ́run ẹlòmíì á sọ bẹ́ẹ̀ ẹ má fi àbòsí ròyìn ọlọ́run ẹ má fi ìkà ẹ má fi ròyìn ọlọ́run ẹ má fi ẹni tí ò ṣe déédéé ẹ má fi ròyìn gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ Ọlọ́run déédéé ni Ọlọ́run ọba ní walillahi al-asma'ul husna fad'uhu biha. walillahi al-asma'ul husna fad'uhu biha. kéèyàn tún wá máa ròyìn Ọlọ́run ọba pé Ọlọ́run ọba abetí lu jára bí ajere kò tọ́ sọ́lọ́run ọ̀sẹ̀ ìdìgbà tẹ́tí rẹ̀ lu kó tó gbọ́ ogun tẹ̀ ń sọ ìròyìn ọba ọlọ́mú ẹ wá ń fi ọlọ́run ọba wé ajere kòkò kan nílẹ̀ yorùbá kòkò kan bí ìsasùn báyìí tí wọ́n wá lu tí wọ́n lu ọ̀nà ń pè lájere nílẹ̀ yorùbá ní èdè yorùbá torí tán bá fẹ́ dín ẹran tí wọ́n fẹ́ gbé lérí náà wà gbé síbi àrò kíní yìí ti àrò wà máa. kí wọ́n tó máa ṣe èyí tó ń fi nẹ́ẹ̀tì ṣe yẹn ajere tába ti mọ ìsasùn yẹn wọ́n wàá lu wọ́n lu so wọ́n lè fẹ̀ràn síbẹ̀ ìtì náà wàá máa yan bẹ̀ kòkò yẹn náà ń pè lájere nítorí pé ìwo ti pọ̀ lára ẹ̀ náà wàá ní ọlọ́run ọba abetí lu gara bíi ajere ọlọ́run sì sọ wípé ẹ má fi èmi ọlọ́run wú ẹ̀dá kòkò tá a mọ tá a fọwọ́ ara wa mọ àwa fọlọ́run ọba wé kòkò yẹn bíi kéèyàn sọ pé ẹ̀rí bójú ẹ̀ ṣe rí ojú ọlọ́run dàbí ojú lágbájá. la ilaha illallah. laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir. laysa kamithlihi shay'un ọlọ́run ọba ọba tí ò ṣeé fi nǹkan kan wé ni ọlọ́run kéèyàn wá ròyìn ọlọ́run kó máa ròyìn rẹ pẹ̀lú pé àbètì ìlú jára bí ajere kò tọ́ sí títóbi ọlọ́run ẹ má sì mí gbọ́ kì í ṣe pé àwọn lè ròyìn ọlọ́run pẹ̀lú èdè wa ṣùgbọ́n èyí tá a bá fi ròyìn ọlọ́run nínú èdè wa kó ní ìtumọ̀ nínú èyí tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ bàbá ròyìn ọlọ́run pé ọba alágbára ọlọ́run náà pé alkọ̀wé òjọ́ abẹ́ẹ̀kọ́ tọ́lọ́run bá ní tá a bá ní ọba ọlọ́rẹ̀ lọ́lọ́run alikerim ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí táyà bá lè rí tọ́ka sí fún nínú àwọn èyí tó sọ nínú Quran abẹ́yìí táyà bí fi ròyìn ẹ̀ ká má fi ròyìn ọlọ́run torí pọ́pọ́lọpọ̀ àwọn èyí tá à ń formulate nínú ọpọlọ tiwa yẹn ó padà máa ń mú àbùkù lọ́wọ́ ó máa ń fẹ́ tàbùkù títóbi ọlọ́run bá ronú sí dáadáa ńlá àfi kéèyàn ó pọ̀ lọ́run lọ́ba arúgbó. <laughs> ìtumọ̀ arúgbó ẹni tí weakness ti wà fún kò dàbí ìgbà bó ṣe rí nígbà ọ̀dọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ ń la arúgbó ṣe ọlọ́run ságbára ọlọ́run wá dínkù ni tẹ́ ẹ bá ti pè lárúgbó adépégbà kan ló jọ̀dọ̀ nísìnyí báyìí agbára rẹ̀ kò dàbí tìgbà kan mọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn tó fi jẹ́ kí gbogbo àwọn ìròyìn tá a fi máa ròyìn ọlọ́run agbọ́dọ̀ kó máa nípìlẹ̀ nínú bó ṣe ròyìn ara ẹ̀ nínú Quran bó ṣe ròyìn ara ẹ̀ látòrí ahọ́n anẹ́bísọ́lá kódà bó ṣe pé nínú èdè tiwa a gbọ́dọ̀ rí ìtọ́ka sí fún ṣùgbọ́n èyí tá a bá wá sọ tí ò sí tọ́ka sí fún àbò ń pè ní dádì kò síbi kankan tá a ti rí tọ́ka sí fún yẹn kò síbi tá a ti rí tọ́ka sí fún ẹlòmíràn máa sọ̀rọ̀ pé màá nà màá gbé ọ sókè báyìí màá fi hàn ọlọ́run pé ọlọ́run wọ ọmọ rẹ o kí n tó lẹ̀ ọmọ lẹ̀ káàtì ẹ̀ lọ́mọ sọ́mọ ọlọ́run náà ló filẹ̀ mọ́lẹ̀ nínú àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn àrífín sọ́lọ́run ọba máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíà ni olóde òun ò tẹ́ mọ́ ọlọ́run pa nígbà tó ń wọ̀ tẹ́ mọ́ ọlọ́run pa mọ́sùmọ́tò kí ló dé káàtì ẹ̀ lọ́lọ́run bímọ só o lè tẹ́ ọmọ ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ó gbé ń jà ìjà wo ló ń jà tó ní kọ́ wá gbé wọn tí ò lè dájà èyí ò kan ọlọ́run púpọ̀ yorùbá nìyẹn ọlọ́run ti jẹ́ púpọ̀ kúlú wallahu ahad ẹyọ kan ni ọlọ́run kan ló yẹ kó wí ẹ̀dá púpọ̀ ló bá fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n èyí nǹkan ọlọ́run púpọ̀ rọ. àwọn nǹkan kan bẹ náà àwọn gbólóhùn tá à ń lò nínú ọ̀rọ̀ wa ẹlòmíà tí wàá sọ wípé ní tilẹ̀ tọ́lọ́hún àbáyé sọ bẹ́ẹ̀ kódà ẹlòmíì àfààní ẹlòmíì súnà gan ni kódà ẹlòmíì ẹlẹ́hà gan wàláhì ní tilẹ̀ tọ́lọ́ <laughs> ó ṣe nítọ́lọ́ nìkan nígbà tó tún wá ṣe tilẹ̀ ló tó kọ́ tì síwájú àbẹ́ẹ̀ ọ̀rọ̀ ni يا طيب الأسماء يا من هو الله يا طيب الأسماء يا من هو الله يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ọlọ́run ọba dára púpọ̀ lórúkọ àwọn orúkọ ọlọ́run ọba ó kún fún ẹwà àwọn orúkọ ọlọ́run ọba ó kún fún ọgbọ́n àwọn orúkọ ọlọ́run ọba ó kún fún iyì àtàpọ́nlé ìdí nìyẹn tó làwọn ọba fi sọ pé wálé láàyè la asmaul husna fad'uhu biha. láàyè la asmaul husna fad'uhu biha. ọlọ́wọ́n bá ní òun lòun ní àwọn orúkọ tó rẹwà jùlọ tọ́lọ́mbá ní nǹkan ló rẹwà jùlọ ẹ̀ẹ́dì pábùkù kankan ò gbúdọ̀ wà níbi orúkọ yẹn alẹ́húsínà èyí tó rẹwà jùlọ nínú àwọn orúkọ òun ló ní ọlọ́wọ́n bá fi yẹn ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀ fàdé ọ̀hún òbí ha òun náà ni ẹ fi máa pé tábà ní kí lorúkọ ọlọ́run ẹ sọ pé òun ní jẹ́ allah kí lorúkọ ọlọ́run arrahman kí lorúkọ ọlọ́run arrahim àwọn orúkọ yẹn tán bá bí yín pé kí lorúkọ òun òun ni kẹ́ fi pé òun ọ̀kan nìyẹn bákan náà fàdéhùn hùbìhá ìtumọ̀ kejì yàtọ̀ sí pé ká fi pè é gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ ìkejì ní fàdéhùn hùbìhá ẹ fi máa ṣàdúà mínà dùà ó kọ ọlọ́run ọba yìí náà ní kẹ́ ẹ fi máa pè é tẹ́ bá ń bẹ̀ tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run tẹ́ bá ń fẹ́ kẹ́ ẹ ní rahman irhamni torí pé rahma ó ti wà nínú arahman. arahman orúkọ nìyẹn arahman ìkẹ́ ìròyìn nìyẹn ìròyìn ti wà nínú arahman ọlọ́run ọba oníkẹ́ kẹ́mi tó bá ti ń fẹ́ ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ya rahman. kúlódò Allah. ọlọ́run ọba ní obì ha àwọn orúkọ yìí pọ̀ lọ́kàn òun ni ẹ fi máa pè mí ẹni tí ń fẹ́ kẹ́ rahman ìrẹ́ ọlọ́run ọba ọba ya gafaru ìgìfìrílì ìrẹ́ ọlọ́run ọba ọba tí máa foríjì ni foríjì mi ya sataru kò sí ní jẹ́ ọkọ ọlọ́run ìjẹ́ sataru àyà máa ń sọ bẹ́ẹ̀ ya sitiru ó ní kò sí sataru ọlọ́run òpó rẹ̀ ní sataru ní Qur'an ànábì ò sì pé bẹ́ẹ̀ sitiru ni ya sitiru sturuni rẹ ọlọ́run tí ò mọ basiri basiri mi kì í ṣe yàtọ̀ tààrọ̀ yàtọ̀ tìrù yà wà háàbù rẹ ọlọ́run ọbọ ọbọ ọlọ́rẹ hábùlì tàmílọ́rẹ béèyàn ó ṣe máa to gbogbo ẹ nìyẹn lọ́wọ́n bá sọ pé fadé ọ̀hún òbí ha àwọn orúkọ yìí pọ̀ ẹ fi máa pè ní ẹ fi pè ní ẹ bá tọrọ àdúrà. ولله الأسماء الحسنى فادعوه بها orúkọ ọlọ́run ọba yìí wá pọ̀ lọ kankun níta máa ń gbọ́ tẹ́lẹ̀ ni pé ninety nine lórúkọ ọba jù bẹ́ẹ̀ ẹni tá nẹ́bi sọ fún wa ó náà ní pé inna lillahi tis'ata wa tis'ina isma ọlọ́run ọba ní àwọn orúkọ ninety nine kan tó ṣe wípé. man ahsaha dakhala aljanna ẹni tó bá mójútó àwọn orúkọ ninety nine yìí tó mọ̀ dáadáa tó mọ̀ túmẹ̀ tó sì ń lò ó tó sì ń fi ń bẹ lọ́n tó sì ń lo àwọn ìtọ́kasí orúkọ yẹn anábìlẹ̀ ni yóò wà aljanna ìyẹn wàá túmọ̀ sí wípé ninety nìkan lórúkọ ọlọ́run ìtumọ̀ yìí tà nábìsọ ni pé ninety names kan ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run bí kéèyàn sọ pé ah àwọn mẹ́wàá kan bẹ̀ẹ́nu àwọn student ilé ẹ̀kọ́ yìí ah ọpọlọ ni wọ́n ìyẹn ò túmọ̀ gbogbo ọmọ ilé akẹ́kọ̀ọ́ yẹn mẹ́wàá ni wọ́n àwọn èèyàn máa ń fẹ́ tú àdìsí yẹn wípé ninety nine lórúkọ ọlọ́run orúkọ ọlọ́run ju ninety nine lọ ṣùgbọ́n ànábì ń sọ níbi ìgbé ju ninety nine kan bẹ lillahi tis'at wa tis'ina isma man ahsaha dakhala aljanna ṣùgbọ́n yóò túmọ̀ wípé ó kọ ọlọ́run ọba ojú nineteen náà lọ àrí yẹn mú jáde nínú àdúrà tánàbí máa ń ṣe sallallahu alaihi wasallam ànábì ní tìnira bá dojú ẹ̀ tíwájú ò ṣe lọ tẹ̀yìn ò ṣe lọ tíwájú dí tẹ̀yìn dí tẹ̀gbẹ́ dí tọ̀tún dí tòsì dí tòkè dí tìsàlẹ̀ dí ṣùgbọ́n kè é òkè é dí tẹ́ bá ti fẹ́ máa sọ wájú lè dí ẹ̀yìn lè dí ọ̀tún lè dí òsì lè dí ìsàlẹ̀ lè di ṣùgbọ́n kèé di tókè bá máa di ní àdúrà onígbà. ìgbà tí ṣètọ́nù náà ń sọ ní suratul Araf tó lóun ó di gbogbo ọ̀nà kọ̀ọ̀rán ti sọ òkè suratul Araf ó wà ń bẹ̀ lẹ́fìlẹ́ mọ̀ wípé bọ́tún bá di bóṣì bá di bíwájú di bẹ́yìn bá di bísàlẹ̀ bá di òkè di ẹlòmíràn gbà ah, sílè ńkọ́ ah, kì í ṣe sílè yìí là ń sọ òkè di nígbà tí ṣètọ́n tóun náà ń lérí níwájú ọlọ́run póun ó ṣì gbogbo ènìyàn lọ́nà. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ṣètọ́nù ń sọ fọ́lọ́n pé ọlọ́run nígbà tó ti wá bínú sí mi tó ti sọ mí dẹni ègbé látara ìwà tí mo wù sí ádámà لأقعدن لهم صراطك المستقيم gbogbo àwọn àrọ́mọdọ́mọ ádámà màá sì lọ dènà dè wọ́n ojú ọ̀nà rẹ̀ tó tọ́ mi níjẹ́ wọ́n tán. ثم لآتينهم من بين أيديهم èṣù wá bẹ̀rẹ̀ sí ní sọ wípé màá lọ dènà dè wọ́n lápá wọn ó dárúkọ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún wa. wa min khalfihim. òun lọ dènà dè wá lẹ́yìn wa. wa an aymanihim. òun lọ dènà dè wá lẹ́gbẹ́ ọ̀tún wa. wa an shamailihim. ẹgbẹ́ òsì wa òun lọ dènà dè wá ń bẹ̀. wa la tajidu aktharahum shakirin. ó ò ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn tí ó máa mọpẹ́ fúnra ọlọ́run iṣẹ́ tó ń wó ṣe ìdọ́sọ́ ọlọ́run ni mo gbọ́ kò sọ pé àwọn tó pọ̀ ò ní dúpẹ́ kò sọ pé gbogbo ò ní dúpẹ́ tó bá lọ sọ pé gbogbo ò ní dúpẹ́ ọlọ́run sọ pé ah, àwọn tí ò dúpẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó pọ̀ wọn ò ní dúpẹ́ ọlọ́run ó ṣe déédéé pẹ̀lú ètò tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà. <laughs> torí kó wàlá kó zara hana lè jahannama kathiran minal jinni wal ins kathiran náà lọ́lọ́ ń wí tẹ́lẹ̀ nínú ayé yìí tá a tún tẹ́lẹ̀ ọlọ́run ní àwọn tó pọ̀ nínú àlìjẹ̀nú àti àtúnyẹ̀ lóbi jẹ́ pé èyí ò lè gbáwájú ọlọ́run ní jésù sọ yẹn ó ṣe déédéé pẹ̀lú ntọ́lọ́run ròdọ́lọ́run ẹ̀ àdúgbò kì í ṣe pé wọ́n lo sọ ó ti wà nínú ètò àwọn ọlọ́run tẹ́lẹ̀ pé àwọn tó pọ̀ ní ọ̀wọ́ náà òǹkà náà pọ̀ ọlọ́run má nínú wọn. èyí tá a fi lè mọ̀ pé kò sí rọ́ńbẹ̀ ìwọ tọba kó lórílẹ̀‐èdè tọba tó wá lọ ìlú àwọn òyìnbó ó kà sáà mìírí ni pé kí ló kẹ́ òyìnbó pẹ̀lú ọlọ́ èmi lè sọ pé bèbí lọ́lọ́run mi lè má já mi ò tiẹ̀ gbàpọ́ lọ́hún wà yóò sì máa live fine yóò máa ṣe gbóni ṣe wọn ò gbàpọ́ lọ́hún ẹ wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò ṣe tọ́ lọ́hún lóbi jẹ́ pé ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́hún ó wọ ọlọ́hún ló darí wa sí ìtàn bó bá darí wa síbòmí náà ìmí náà làbá ṣe látara àdé èṣù gbogbo bó ṣe sọ tó yẹ kó sọ òkè níbi tí mò ń lọ gan nìyẹn òun ó di ọ̀tún òun ó di òsì òun ó di iwájú òun ó di ẹ̀yìn kò sọ òkè àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọ́n ní ọlọ́run ní òjò rí òkè yẹn sọ torí pé tó bá sọ pé òun ó tún lọ dí òkè bó o láṣẹ wàá mọ̀ bẹ́ lọ bàbá ń bẹ lọ náà òkè ni ilé yìí ẹsẹ̀ àdùkẹ́ limu tọ́yìbù wà amalu sọ́ọ́lì wò yára fa òkú ọ̀dọ̀ ọlọ́run lókè là ẹlẹ́nìkan tó tó wà ìdí nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ ànábì wa àdúrà tánábì wa ṣe yẹn nínú àdúrà yẹn láti rí wípé ó kọ ọlọ́run ó ju ninety nine lọ alábẹ́ ọmọ tó kọ Allahumma ìrẹ́ ọlọ́run inni abuduk ẹrúsìn rẹ ni mo jẹ́ wabnu abdik bàbá tó bí mi ẹrúsìn rẹ náà ni wabnu amatik ìyá tó bí mi ẹrúsìn rẹ náà ni ọmọ ẹrúsìn rẹ náà ni ìyá tó bí mi naasu yaati bi ẹwù bá nàbí ṣe bẹ̀rẹ̀ àdúrà sallallahu alayhi wa sallam bi yadik ìrẹ Ọlọ́run gbogbo agbára mi pátá control àásọ orí mi ọwọ́ ìrẹ Ọlọ́run ọba ló wà maadin fiya hukmuk ntọ́ bá fẹ́ dálẹ́jọ́ lérí mi ní ó ṣẹlẹ̀ mi ò lágbára kankan adlun fiya qada ṣùgbọ́n dá mi lójú pé gbogbo ntọ́ bá dálẹ́jọ́ lé mi lórí òbò onídéédé ni ọ́ òyìnbó alábòsí adlun fiya qada as aluka bikulli ismin ìrẹ́ ọlọ́mọ wa ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ huwa laka sàmẹ́yì tàbí nafsa gbogbo orúkọ tó péré pátá ni mo fi bẹ̀ wọ́ ọlọ́run ọba ẹ́n aw alamtawa ahadan min khalikik aborúkọ tó ṣe wípé àwọn àṣàyàn nínú ẹ̀dá rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ló fi mà ó fi mọ́ gbé yàn ismullahi al-azam orúkọ náà bí mi ò mọ̀ mo fi bẹ̀ ọ́ awùsà sárta bí fi ìlímìlẹ́gẹ́ bí ẹ̀ńdàk àbáwọn orúkọ kan tó ṣe wípé o ò tiẹ̀ fi mẹ́ nìkan kan ìwọ nìkan ló mọ̀ pọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ansálítà òfin kìtàbíkì àbáwọn orúkọ gbogbo orúkọ tó dá nínú Quran gbogbo ẹ̀ ni mo fi bẹ̀ ọ́ eré ọlọ́run awùsà sárta bí fi ilmi lọ́gẹ́bẹ̀ indak abáwọn orúkọ míì èyí tó ṣe wípé ìwọ nìkan ló mọ̀ nínú ìmọ̀ tó pamọ́ sí gbogbo ẹ̀dá tó pé ìwọ nìkan ló mọ̀ pò ń jẹ́ bẹ́ẹ̀ antajà alalukoro anil adima rọbì akọlibi ìrẹ Ọlọ́run fi ìtutù ìbàlẹ̀ àyà mi síbi alukur'an gbogbo ntí ó jẹ má lè mi kiri kúrò lábẹ́ alukur'an kúrò níbi ọ̀rọ̀ rẹ̀ má jẹ́ ń wá ìfọ̀kànbalẹ̀ mi jáde kúrò lábẹ́ àṣẹ rẹ̀ an tajala qur'ana rabi'a qalbi wa jala'a huzni bá ń ṣe ní nǹkan tí ó mú ìbànújẹ́ mi lọ ẹ́ eh? wa dhahaba ammi gbogbo nǹkan tí ń jẹ́ dùn ọkàn fún mi ọlọ́run bá mú kúrò mbẹ́ ẹ wàá dọ́ àbósekún ẹ bá nàbí ṣe bẹ̀rẹ̀ ó kọ́kọ́ ń kí ọlọ́run ó kọ́kọ́ ṣàfihàn pé wọ́n jẹ́ nǹkan kan ẹ̀kọ́ àdúrà ṣíṣe nìyẹn ó wá fẹ́ ṣàdúrà pé ọlọ́run wọn náà mọ̀ kó tá a wà bọ́ọ̀bẹ ṣe tẹ́lẹ̀ àpọ̀ láṣẹ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àwa mùsùlùmí yìí sàdáyé pọn ọlọ́run láṣẹ ẹ kọ́mándì o kò sí nínú ìṣesí tàwa odidi àdúrà tánàbí ń ṣe nìyẹn jẹ̀mọ́ anẹ́wẹ́ ìní abduka ẹrú rẹ ni mo jẹ́ ọmọ ẹrú bàbá tó bí mi ẹrú rẹ náà ìyá mi ẹrú rẹ ni gbogbo control mi ọwọ́ rẹ ló wà ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ àdúrà ọlọ́run nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mi yẹn ti fẹ́ ṣàdúrà ọlọ́run mi jẹ́ nǹkan kan mi ò lágbára mi ò létè mi ò lẹ́lòmí tìyẹn síwájú tó bá ń ṣe àdúrà mo sọ pé ọwọ́ ọlọ́run ọ̀sá mọ̀ pé níbi ká kírun yìí mò ń gbìyànjú kò ah. ní ìtumọ̀ ibi tá a fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ànábi wá dé kó yé wa wípé àsáwọn orúkọ míì tó ń bẹ tó lọ kankun tá a tiẹ̀ mọ̀ ní àwọn orúkọ ọlọ́run ó jẹ́ kó yé wa pé orúkọ ọlọ́run ó ju ninety nine lọ ọlọ́run bá fi ní walillahil asmaul husna fad'uhu biha. walillahil asmaul husna fad'uhu biha. ọlọ́run ọba ló ní àwọn orúkọ tó rẹwà jùlọ fad'uhu biha ẹ máa forúkọ náà ẹ máa fi wọ́n pe ọlọ́run ẹ fi máa bẹ lọ́hùn bórúkọ ọlọ́run ṣe wá pọ̀ tó yìí jẹ̀ mọ́ mélòó la tí ì fi pọ̀ ọlọ́run ọba ń bẹ̀ tó fi wá ń korúkọ àlìjẹ̀nu. ilaha illallah. ni kí la fẹ́ tọrọ tí o sí lábẹ́ orúkọ ọlọ́run bó ń tọrọ ọ̀kẹ́ rahmanu ń bẹ bó ń tọrọ àforíjìn gafuru ń bẹ bó ń tọrọ ọlá gàníyù ń bẹ kí la tọrọ tí orúkọ ọlọ́run ọba òyìn ti sí ń bẹ pé orúkọ yẹn ni ẹ fi máa pè mí ọwọ́ àfihàn yá jaki bí ìgbà tí ẹ̀rọ ẹ̀rọ lọ́gì àkìsí yá kí ni orúkọ ọlọ́run ọba kúnlẹ̀ ọlọ́run ni walillahi al-asma'ul husna fad'uhu biha. walillahi al-asma'ul husna fad'uhu biha. wọ́n bá bí ọ́ léèrè kí ni ìtumọ̀ jákíjákíjákíjákí jákíjákà ni jákíjákà ni ẹ̀bẹ́ ìwé iná ẹ̀mọ́ kà yá jákíjákà ni jákíjákí ni ìtumọ̀ ọ̀rìn tẹ́kẹ́ lárúbáwá ni yọ́sà ní túmọ̀ owó sì dédé tápà ni àwọn tọ́jọ́ tápà ó lè túmọ̀ pé nǹkan tó túmọ̀ sí ni o ẹni tí ń sọ yẹn epo tó bá ti ń sọ tó o mọ̀ túmọ̀ ẹ̀ má fi pọ́ lọ́hùn. olùdíẹ̀rù ọ̀hà àwọn ìdíẹ̀rù rahman. ọlọ́run ọba nínú àyà yìí ọlọ́run ọba ní wa lillahi al-asmaul husna fad'uhu biha àyà àbítọ́lọ́run ọba ti sọ pé òun lòún lo orúkọ tó rẹwà jùlọ ọ̀nà mẹ́rin ọlọ́run ti Qur'an ọ̀nà mẹ́rin lọ́lọ́run ọba ti sọ láti lè jẹ́ ká mọ̀ àníṣe orúkọ tó rẹwà jùlọ tó dára jùlọ òun ọlọ́run ló ní ọba tó wáá sọ pé òun ló ní orúkọ tó dára jùlọ tó rẹwà jùlọ kò ní fẹ́ kéèyàn ó forúkọ àbùkù pé ń ọlọ́run kì í jẹ́ kọ́rọ̀ yín ó délẹ̀ béèyàn bá lè sọ báyìí ọlọ́run ó dá padà lójú ẹsẹ̀ nígbà tí kùránì sọ̀kalẹ̀ àwọn Yahudi wọ́n ní yàdùn lọ́ọ̀yì mọ́glúlà wọ́n ní ọwọ́ ọlọ́run ahun lọ́lọ́run. qalatil yahudu yadullahi maglula. àwọn yahudi wọ́n ní ọlọ́run ọba maglula wọ́n ní ọlọ́run ọwọ́ ọlọ́run wà ìtumọ̀ ni pé ọwọ́ rẹ̀ ti wà handcuffed kò í náwó tí wọ́n bá ní yaduka maglula ìtumọ̀ ni ọ́ torí pé ẹni tí ọ̀ náwó ọwọ́ yẹn gbúdọ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe sọ tán ọlọ́run sì sọ kuraani kalẹ̀. kúlẹ̀tà ìdí. ẹ wá wo ọ̀rọ̀ kan làwọn sọ ẹ wá dúró èsìn tọ́lọ́wọ́n ọba àkọ́kọ́ ọlọ́run ọba ní kúlẹ̀tà ìdí ọlọ́run ní àwọn làwọn àwọn lọ́wọ́ wọn wà nù sẹ́kẹ́sẹ́kẹ́ àkọ́kọ́ èsì àkọ́kọ́ nìyẹn. wàlúùrìnù bímọ kọlu. ọlọ́run ní làánà ọ̀hún ọlọ́run kó máa bá wọn lérí tí wọ́n sọ yẹn ó di méjì bali adahu mabsutatani yóò. ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fún wọn lẹ́sìn ọlọ́run ní bali adahu mabsutatani yóò. ipò kẹ́yìn fẹ́ẹ́ ṣá. ọlọ́run ọba ní ọwọ́ òun ọlọ́run bó ṣe tẹ́lẹ̀ rí bó ṣe wò òun lòun òun yàwọ́ òun tọrẹ fáwọn ẹrú òun ọlọ́run padà fún wọn lẹ́sìn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó bá ṣe pé kùránì sì ń sọ alágbádá náà. ọba sọ o pè ń kìnìún wọn fọ ọlọ́run wẹ́ran kó àwọn orúkọ tá a fi ròyìn ọlọ́run àwọn ròyìn tá a fi ròyìn ẹ̀ ó gbúdọ̀ mú pípé lọ́wọ́ ó mú gbúdọ̀ mú iyì lọ́wọ́ ó gbúdọ̀ mú àpọ́nlé lọ́wọ́ káwọn àmọ́ ọpọlọ ní ọba àgbàlagbì ọba àgbàlagbù nígbà tí ọlọ́run yìí ṣe tọ́kì àbọ̀ wa ń ṣàdúrà wa ní ọlọ́run àwọn ọ̀tá ń kọ́ wọn lójú kọ́ wọn lójú gún wọn nígò gún wọn nígò já wọn gún wọn lọ́bẹ̀ ah walillahi al-asma'u al-husna. ilé ẹ̀sọ́ ọlọ́run ọba ẹ̀sọ́ ni tọ́jú ni. Ah. abẹ́yẹ gbọ́ ni ah. kún wọn lójú kún wọn lójú fọnígò fọnígò gònígò gònígò gòlọbẹ gòlọbẹ gòlọbẹ àwọn táwọn ah, ọ̀dọ̀ Ọlọ́run di gọbẹgọbẹ nù ọlọ́run ròyìn ara rẹ̀ fún wa púpọ̀ ní kùránì walilayi asma olè um-, ṣé wọ́n lè ròyìn ìwọ náà ní gọ́bẹ̀gọ́bẹ̀ kí ni ọ̀dọ́ ọdún sí pé a kí àwọn ọ̀gá wa ẹni àpọ́nlé ni wọ́n wọ́n sì jẹ́ gúnbẹ̀gúnbẹ̀ nínú rẹ̀ ò ní dùn sí ọlọ́run ọba ní walilayi asma olè husna fad'uhu biha. walilayi. الأسماء الحسنى فادعوه بها ọlọ́wọ́ ọba ló ní àwọn orúkọ tó dára jùlọ àwọn ìròyìn tó rẹwà jùlọ tí wọn náà bá ti pọ̀ lọ́n bá ka ìwọ náà ronú ah ṣé kí ni òkú díẹ̀ ká tó báyìí jáwọ́ nbẹ má fi pọ̀ lọ́hùn. gbólóhùn walillahi al-asmaul husna ọ̀nà mẹ́rin ọlọ́run ti rìpítì ẹ̀ nínú Qur'an kó bá a lè jẹ́ ká mọ̀ pàtàkì pé àníṣe orúkọ òun ọlọ́run kò fi báyàn ṣeré torí pé orúkọ gan-an ni wọ́n borúkọ bá ti bàjẹ́ ìwọ náà bàjẹ́ ìmọ̀ ara rẹ bàjẹ́ ọlá ara rẹ bàjẹ́ iyì ara rẹ bàjẹ́ àwọn ọmọ tó bí bàjẹ́ kò sẹ́ni tó fẹ́ kó kọ́ tó náà bàjẹ́ kódà àwọn èèyàn bá débi pé tó bá dá rẹ bá bá sì sọ ó ní please point of correction kódà bá bá kọrúkọ èèyàn bá bá sì spelling yẹn èèyàn ní please k kọ q ní Lukman not k q ọ correct yẹ tá a bá lè pàtàkì orúkọ tiwa báyẹn báwo wà ní orúkọ ọlọ́run ọba ọba tó ga jù ọba tó pé jù ní olùdẹ́dà ọlọ́run ọba ní walillahi al-asmaul husna fad'uhu biha. walillahi al-asmaul husna fad'uhu biha. nínú àyàtà kàyí ìyẹn ní suratul A'raf ọlọ́run ọba sọ pé walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú suratul Isra. aya one ten ọlọ́run ọba ní ẹn kúlédé ọlá àwédé rahman. kúlédé ọlá àwédé rahman. ọlọ́run ọba ní èyí òwù yẹn pé bówù yẹn pé allah bówù yẹn pé arahman. ayyama tad'u falahul asma'ul husna. ọlọ́run ní èyí ẹ̀wù kẹ́ pé inú àwọn orúkọ mi tí mo ní mò ń jẹ́ falahul asma'ul husna. falahul asma'ul husna. èmi ni bẹ nínú sura mi falawul asma wòle wosina ó di mélòó ó di méjì ìyẹn ní suratul Isra nínú suratu Taha ọlọ́run ọba tún rìpíìtì wípé walawul asma olùhùsìnà ọlọ́run ọba náà Allahu la ilaha illa huwa lahul asmaul husna. Allahu la ilaha illa huwa lahul asmaul husna. nínú Suratu Taha ọlọ́run ọba ní Allah òun ọlọ́ la ilaha illa hu kò sẹ́ni tíjọ́sìn tọ́ sí lẹ́yìn òun ọlọ́ lahul asmaul husna òun lòun ní orúkọ tó rẹwà jùlọ hmm. ó dé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin kò pé má nínú Qur'an ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn nínú suratul Hashr ìgbà tó lọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí ń ròyìn àwọn orúkọ rẹ̀ tó ń ròyìn rẹ̀ ọlọ́ni wallahu wallahu alladhi la ilaha illa huwal malikul qudusul salamul mu'minul muhaiminul azizul jabbar. àwọn orúkọ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọba ní dárúkọ àwọn orúkọ ẹ̀ wàláhù wàláhù alladhi la ilaha illa ọba tó lè pé kò sọ́nà ìrànà tí jọ́sìn tọ́ sí lòun ọlọ́run nìkan ló ń níjọ́sìn yín torí pé òun àtẹnìkan kan àwọn òjò pawọ́pọ̀ dá yín ó ṣe jẹ́ pé ẹ include ẹlòmíì síbi ìjọsìn tó yẹ kẹ́ fóun nìkan ọlọ́mọbìnrin sí wa gbogbo ẹni tó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ò ní foríjì tó bá kú lérí ẹ̀ torí pé o ní justification kankan ó sì jẹ́ tó ṣe pé ọbí ọlọ́run ọba nínú ọlọ́run bá fi lẹ́yìn tó ṣẹbọ òní torí pégbà tó ń dá ọ gbogbo àwọn tó ń sìn yẹn wò sí mbẹ̀ ẹni tó dá ni là á sìn gẹ́gẹ́ bí yorùbá náà ṣe máa ń sọ wípé igi tí ò bá lè gbani dúró bọ́ bá wólu ni kò lè pani ẹni tí ò dá ni kò lẹ́tọ̀ọ́ síjọsìn ẹni tó bá yẹ pé ògún ló dá ọ ní ẹ ò lè má sìn tó bá yẹ pé odò ló dá ọ ní ò lè má sìn odò tẹ́pọ̀kúta ló dá ọ ni ọ̀rúnmìlà ló dá ọ ṣàngó ló dá ọ olẹ́tọ̀ kó máa sìn ṣùgbọ́n tá bá bi ológun léèrè pé ta ló dá ọ yóò lọ lọ́hùn tí wọ́n bá bi òun ṣàngó léèrè pé ta ló dá ọ yóò lọ lọ́hùn má bá ju olóòṣà léèrè ta ló dá ọ yóò lọ lọ́hùn kí ló tún wá dé kí ló dé tí òfin jẹ́ pọ́ lọ́wọ́ ọba yẹn nìkan láà sìn ولا تجعلوا له أندادا وأنتم تعلمون الله ní kí ló dé ولا تجعلوا له أندادا وأنتم wàlá tẹ̀jẹ̀ alùlíláyà àǹdáadáa lọ́ni ẹ má mú orogún mọ́mi ọlọ́run ẹ má tún pa ẹlòmíì papọ̀ mọ́mi ọlọ́run wà á tún ta ọlọ́ni bẹ́ẹ̀ sì ni ẹ mọ̀ bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó dá yín ju èmi ọlọ́run lọ ọlọ́run bá lọ la ilaha illa huwa alimẹ́líkù òun ni alimẹ́líkù òun ni ọba gbogbo ọba wọ́n ń ya ajẹ́ ni gbogbo ẹni tá a bá pè lọ́ba a pè lọ́ba tajà wùsàn a kà pé bẹ́ẹ̀ òun ni ṣùgbọ́n ọlọ́run ọba ni alimẹ́líkù òun ni ọba tó ṣe pé gbogbo ohun tó dá pátápátá ó ní control a sì lè fara ní dongari ọba ó lè fìyà jọba ìyàwó ọba ó lè ṣèṣe tí wọn fi gba adé lórí ọba ìyàwó ẹ lásán ṣé wàá ṣe mọ́líkù wa nù ọlọ́run ọba àlìmọ́líkù lọ́lọ́run ọba tó ní kápá gbogbo nǹkan tí ó sì bẹ̀rù ìnira kankan látọ̀dọ̀ gbogbo tó dá alikudus ọba tó mọ́ kangán tí ò ní èérí a fi ròyìn èérí ròyìn ẹ̀ ọba tó mọ́ kúrò ní gbogbo àbùkù ni ọba tó mọ́ kúlò níbi gbogbo ìyẹpẹrẹ lọ́lọ́run ọba. asalaam. ọba àlàáfíà lọ́lọ́run. al-mu'min al ọba tó ṣe wípé ó kò sí tẹ́nìkan ṣe fún ọba tí sì máa ń jẹ́ kẹ́ni tó gbàgbó gbàgbọ́ lọ́lọ́run. al-azizul jabbarul mutakabbir. al-azizu lọ́lọ́run ọba bíyì lọ́lọ́run ọba alágbára ni al-jabbaru ọba tí jẹ ní pàṣẹ téèyàn ò fẹ́ ṣe lọ́lọ́run. bó o ṣe jókòó yìí o ò ní fẹ́ dìde títọ́ bá dé ó dìde àbò ní dìde gbígbẹ bá dé ó dìde akàmúyàwó alákòójúwe ni kò sẹ́ni tí fẹ́ síkì abẹ́kọ̀ jàbáàrú ọlọ́run yóò síkì èyàn lè lóun ọ̀fẹ́ sùn ọkàn bára rẹ bóde sùn náà ni kò sẹ́ni tí fẹ́ kù lásìkò bá tó jàbáàrú ọlọ́run ọba àlìjàbáàrú lọ́lọ́run ọba tó ṣe wípé kò sẹ́nìkan tó lè bá a ta kàn gbà tọ́ba lòun ọ̀sẹ̀ ọ̀lẹ́gun ẹ̀yìn kò sí ọgbọ́n tó lè dá kọ́ wa lọ to irin sẹ́yìn yẹn pé à ṣé egun ẹ wá lọ bá wa irin tí ò ṣeé ṣe lọ tó síbẹ̀ tún múra sí irin gan ni ọ̀jẹ̀ sábà bíi kíkan tí ò fi ká èyí ò lè dọ́jọ́ ọlọ́run ò lè sámọ lọ́wọ́ àlèjàbáàrù lọ́lọ́run jẹ̀mọ́ bàbá wa mọ ìtumọ̀ àwọn orúkọ ọlọ́run ọba yẹn títúmọ̀ rẹ̀ yé wa tí èkánṣe pa nǹkan ń pè lẹ́nu lásán ṣé ẹ mọ̀ pé èyí ò ṣe pẹ̀lẹ́ tó o bá gbàgbọ́ yà àlìjàbáàr tọ́lọ́ ń pèrè yẹn téèyàn bá ronú sí orúkọ yẹn èyíkéyìí nínú ipò téèyàn bá wà èyàn ó ṣe pẹ̀lẹ́ torí pé nítorí òun rò wípé o lè ṣe o lè ṣe ọlọ́njẹ́ o jẹ́ orí ṣe ni tọ́ba ni yọ wà níwájú ẹ̀ báyìí gbogbo facilities ó wà resources ó wà ó sì mọ wò ní rí ṣe lànàbí sọ pé ẹni tó bá sọ àwọn orúkọ ọlọ́run ọba yẹn tó sì gbọ́yé tó sì fi ń payọ̀ ọlọ́run dákàlà àlìjànnà yóò wà àlìjànnà yìí gàdé bí ká máa sọ pé wà aláwọ aláwọ mọlẹ́kù yàbá ń yẹnì kakọ́ kì ṣe national anthem wípé yẹn àti ríro onísìtúmọ̀ rẹ̀ ọ̀ ń bẹ lọ́run ya rahman o ti ro onísìtúmọ̀ rahman yẹn kó o tó fi pẹ́ ọlọ́run ọlọ́run ti rọ́kàn rẹ̀ nítorí tọrọ yóò ṣe fún ọ alijabaru lọ́lọ́run alimutakabir ọba onígbèraga lọ́lọ́run ọba mọ́tòmọ́tò tí ò sì sẹ́ni tó tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì ọlọ́run gan wọn ò tó bẹ́ẹ̀ láti bo síbo àwọn ànábì ọlọ́run ọba kẹ́kẹ́ ó pa má ti ọ̀rọ̀ gbogbo èèyàn lẹ́nu jọ́bùjá kìyàmà ànábì kan wà dúró yóò dúkò lápọ̀ ọ̀tún ọlọ́run wà sinmi òní ọ̀wà máa dájọ́ ah ah يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن يوم لا يتكلمون إلا من أذن له الرحمن يوم يقوم الروح والملائكة wàlìmọ̀lẹ́k àti gbogbo àwọn mọ̀lẹ́kà pátá wọn ò line up báyìí. sọfà láyàtàkà lámú wọn ò bí ẹnìkan da kó sọ̀rọ̀. ìlànà àdínàlá òwúrọ̀ àmọ́nù akọ lásọ̀wá bá. láyàtàkà lámú na ìlànà àdínàlá òwúrọ̀ àmọ́nù akọ lásọ̀wá bá. ẹnìkan tó kó sọ̀rọ̀ níjọ náà àfẹ́tọ́lọ́mbáyọ̀ ń fún pé sọ̀rọ̀ yàwùmá yẹ́jìmá ńlọrùn rọ́sùlá fáyàkúlù mẹ́ta òjìbé tó ń. nígbà tọ́lá wọn bá yóò kó gbogbo àwọn ànábì ọlọ́run ọba jọ olówó kó gbogbo wọn jọ ọlọ́run àmọ́ bí wọ́n léèrè wípé iṣẹ́ ta ara yín kí làwọn èèyàn fi jẹ́ pé iṣẹ́ ta ara yín. قالوا لا علم لنا إنك أنت علام الغيوب wọ́n wá máa sọ fọ́lọ́ níjọ́ náà pé ah fún ìbẹ̀rù kọ́lọ́wọ́n bọ́ sọ pé á bọ́ síta wá sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́ àwọn ànábì ọlọ́run ìbẹ̀rù ó bá wọn ní tí wọ́n máa sọ ni pé láà ìlmọ̀lànà ọlọ́run kí la fẹ́ wí torí pé ọmọ tí wọ́n sọ ọmọ tó ṣẹlẹ̀ láyé àwọn tó rán wa sí àwọn tó gbọ́ ó mọ̀ wọn àwọn tí ò gbọ́ ó mọ̀ ọlọ́run á tì sí wọn pé ó yẹ wá rìpọ́tì ẹ̀sìn dẹ́pà wà ní pẹ́ all protocol eh, served nígbà abẹ́ẹ̀kọ́ kò rí bẹ́ẹ̀ níwájú ta ni èyí tí wọ́n sọ ni pé láà ìlmọ̀lànà ọlọ́run kí la mọ̀ ẹ̀wọ̀n kan kí la mọ̀ tá a fẹ́ sọ níwájú ẹ̀ tá a bá ní lágbájá gbọ́ tẹ̀lé wa tí ọlọ́run bá sọ pé ó kàn gbọ́ tójú ni kò dénú ẹ̀ àwọn ò lè mọ̀ yẹn. ìnáka ìnáka àǹtà aláàbò ìwọ lọ́ọ́ tó pamọ́ àmọ́ gbàtọ́ lọ́wọ́ bá sọ fún anabi Isa náà. wa iz qala Allahu ya Isa bin Maryam. gbàtọ́ ti tọ́gbó dàlẹ́ kí alọ́wọ́ dẹ́ pé Isa jáde. subhanallah Isa ẹni jẹ́jẹ́ ẹni jẹ́jẹ́ rẹ̀ ẹsọ̀dọ̀ ọmọ ọlọ́run ọlọ́run ni ẹ pé bọ́ta ọlọ́run nígbà bá sọ fún Isa ọmọ Maryam. anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayni. ọlọ́run ní sẹ́wọ́ ló sọ pé káwọn èèyàn ó pè ọ́ lọ́lọ́run àti yẹ kápẹ́ yìí méjèèjì lọ́lọ́run sẹ́wọ́ ló sọ bẹ́ẹ̀. qala subhanak. ẹ̀wọ̀n jẹ́ ọkọ sọ̀rọ̀ subhanak njẹ́ ọkọ sọ nìyẹn ah, mímọ́ ni fọlọ́run ma yakunu li ana qula ma laysa li bi. kò tọ́ sí mi kí n sọ tí mi ò lẹ́tọ̀ọ́ sí mi ò tó bẹ́ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ kí n sọ tí mi ò lẹ́tọ̀ọ́ sí. in kuntu qultuhu faqad alimta. ìbá ṣe pé mo sọ bẹ́ẹ̀ fún wọn ni Ọlọ́run tó dá mi okúkú mọ́ bí n bá sọ bẹ́ẹ̀ fún wọn Ọlọ́run ìwọ ló dá mi ó mọ́ tàlẹ́mù máa fi nafsi wàlá àlẹ́mù máa fi nafsi. ìwọ máa ń ti bẹ nínú ẹ̀mí mi mi ò máa ń ti bẹ lọ́kàn rẹ ọlọ́run orí mi orí ọkàn mi. ìnáka àǹtà aláàmúlùkùn yóò. ẹ wo tó náà sọ ìrọ̀ ló máa tó pamọ́ ìgbà tà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún nẹ́bí pé wàlẹ́ ọ̀tà kọ́ wàlẹ́ alayna ba'dal aqawil la akhadna minhu bil yamin. wàlẹ́ ọ̀tà kọ́ wàlẹ́ alayna ba'dal aqawil. ọlọ́run nílẹ̀ ànábì tó bá lọ sọ ní kò sọ tó bá lọ ń jíṣẹ́ tara tiẹ̀. ya àfáàbùnà àmì nínú ìgbẹ́ mi wọ ní. ọwọ́ tó le láfi gba ọmú dọ́gbọ́ndé alikiyama. ìsan tó di ẹ̀mí mú àgbàdànù lára rẹ̀. fama minkum min ahadin anhu hajizin. òṣìṣẹ́ nìkan nínú gbogbo àwọn tí ń tẹ̀lé ọ tó lè kọ́ lọ́n lágara kọ́ lọ́n mọ́ ṣe tó wù yẹn tó bá ṣe tí mo ní o ṣe àwọn ànábì ọlọ́ọ̀ni yẹn jẹ́mọ́ bàbá wòlíì àbá àṣewù ọlọ́ àtàṣírí ẹ̀ bọ́ bá ṣe ń tọ́ ta ni o ṣe àní sìn ọmọ àwa la sọ bẹ́ẹ̀ ọlọ́run bá kọjá àwọn ànábì ọlọ́run gan wárìrì ń bá wọn kátó wá sọ pé àáfà kan ṣéwù kan wòlíì kan wòlíì ń bo láti bó síbò bẹ́ẹ̀yàn bá gbàgbọ́ yé asmaullah àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ẹ̀ èyàn mọ̀ ti tóbi ọlọ́run ìdí nìyí tán fi fi ṣe orígun kan nínú àwọn orígun atawhid tawhidul asma'i was sifat kéèyàn mọ ọlọ́run lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ ẹ̀ àtàwọn ìròyìn ẹ̀ torí pé bó o bá mọ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tí ń jẹ́ òní mọ bó ṣe tó bí olórí orílẹ̀-èdè wa tó bá wá sádùúgbò yìí tí ò bá wá pẹ̀lú orúkọ ẹ̀ iyì tó yẹ ká fún a lè mọ́ fún bó bá kọjá ń bí ẹ mọ̀ pé ìran fúlàní ni tó náà wá da màálù kọjá tó mú pàpà lọ́wọ́ tó ká ẹsẹ̀ ṣòkòtò ká sókè tó tún wá fa ọ̀rá sákásáká tó fà á lọ́wọ́ yóò mọ kọjá gbọ́ mọ̀ wẹ́nìká ẹnì ló sì jọ olórí orílẹ̀-èdè wa báyìí òun náà ni o ṣùgbọ́n kò wá pẹ̀lú orúkọ ẹ̀ kò wá pẹ̀lú ìròyìn ẹ̀ ìwọ̀nba làpọ́nlé tá a fún ìdí nìyẹn tó fi jẹ́ pé tó o bá ti mọ ọlọ́run pẹ̀lú orúkọ ẹ̀ tó o mọ ọlọ́run pẹ̀lú àwọn òròyìn ẹ̀ tó o mọ ọlọ́run pẹ̀lú àwọn ìṣe rẹ̀ ìwọ̀nba níbẹ̀rù ọlọ́run lè rí ibi jókòó nínú gbáyà rẹ̀ bọ́lá wọn báyìí sọ pé wálé láì lásìmọ̀ olè hùsínà òun ló ń lorúkọ tó dára tó fẹ́ ká lọ stọ́dì ẹ̀ ni ká lọ jókòó àwọn orúkọ ọlọ́run àwọn orúkọ ọlọ́run ká máa kà àwọn àfáà wa kọtira libẹ àfáà wa abdulrozak bunu abdulmuhsin albadr professor ni wọn baba wọn àgbàfà ni sheikh abdulmuhsin al-abbad nínú àwọn àgbàfà tó kù láyé ọ̀kan làwọn jẹ́ bẹ́ẹ̀ bá lọ ájì àbọ̀ lọ ṣe umra dọ̀la dòní di gbogbo gbà wọ́n sì ní ìdánilẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí ànábì bàbá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ ọmọ náà ń ṣe ńbẹ ṣùgbọ́n bàbá yìí wọn ò lójúmọ́ ṣùgbọ́n wọ́n tó lójú ó tún máa kẹ́kọ̀ọ́ gbogbo àwọn pòfẹ́sọ̀ yunifásitì wọn ó jókòó báyìí ni kò sì sójú ọmọ bàbá yìí ni pòfẹ́sọ̀ abdulrozak bon abdulmohsen al-abbad al wọn kọ tírà kan wọn pè ní fiqhul asma il husna fikihol alasima ilhusna agbọ́yé alasima ilhusna àwọn orúkọ ọlọ́run tó rẹwà jùlọ ó yẹ kéèyàn oníṣẹ́ àná lọ́wọ́ wọ́n mú orúkọ ọlọ́run ọba yẹn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí wọ́n wá ń sọ ìtumọ̀ ẹ̀ wá ń sọ implication dilalat àwọn ìtumọ̀ ní yẹ kó yé wa tọ́lọ́run bá sọ pé alimẹ́líkù kí ni ìtumọ̀ kí ló imply tọ́lọ́run bá ní alimutakabir lòun kí ni túmẹ̀ kí ló imply tíra yẹn kọ̀yẹ́ kéèyàn mọ́ ni lọ́wọ́ torí pé bàtà lọ́wọ́ bá sọ pé walillahi al-asmaul husna fad'uhu biha. walillahi al-asmaul husna fad'uhu biha. àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí tá sọ yẹn ọlọ́run ọba ti sọ wala al-asmaul husna ọlọ́run ọba ti sọ nínú Qur'an ọlọ́run wá pé orúkọ rẹ̀ ó ní al-asmaul husna orúkọ tó rẹwà jùlọ nínú tírà fiqhu al-asmaul husna tí a fa wa abdulrazak ọmọ sheikh abdulmuhsin wọ́n wá pín wọ́n kó àwọn nǹkan bíi mẹ́fà kan jáde lérí ìtumọ̀ asmaul asmaul lahil husna orúkọ ọlọ́run tó rẹwà jùlọ wọ́n ní àkọ́kọ́ ń bẹ innaha asmaun wọn láwọn orúkọ yìí àwọn orúkọ kan ni dalatun ala ahsani musamman wa ajalli mawsuf wọn lórúkọ yẹn ó ń tọ́ka sí pé ẹni tí ń jẹ́ orúkọ yẹn ẹni ńlá ni torí pé ó kọ yóò juwe bí èèyàn ṣe jẹ́ ẹnìkan débi kan nísìnyí akẹ́ àwọn chief imam wa fi chief kún. orúkọ yẹn ń sọ pàtàkì ẹni yẹn abẹ́kọ̀ akẹ́ àwọn àfáàgbà orúkọ yẹn ó ń sọ̀rọ̀ yẹn tẹnìyẹn jẹ́ akí àwọn dókítọ̀ wa oyè yẹn ó ń sọ irú ẹni tẹnìyẹn kọ́dà bó ṣe níkà lọ́wọ́ wọlé ẹ̀ ní wo níkà lọ́wọ́ yẹn iṣẹ́ ni kan tó pè yàn ní dókítọ̀ a kí àwọn pòfẹ́sọ̀ wa kódà kó ṣe wípé báàgì tó fà lọ́wọ́ wọ́n ti wọ́n ti ràn wọ́n ti ràn wọ́n ti wọ́n ti fà bẹ́ẹ̀ ẹ̀ka àwọn pòfẹ́sọ̀ ìjẹ́ ẹ̀ka nǹkan kó ń gbà mí ẹ̀ ní wo bàtà tó ti gẹrí kó ẹ̀ sì ní wo báàgì tó ti ya ẹ̀ ní wo aṣọ tó ti ṣá ẹ̀ mọ̀ rò pé ah, bó ṣe dúró òun tó fi pè yàn ní pòfẹ́sọ̀ ah, àwọn ọpọlọ nìyẹn àfọ àwa ní pé àkọ́kọ́ ní tó gbúdọ̀ kọ́ yé wa ni pé tọ́lọ́run bá ní àwọn orúkọ tó rẹwà jùlọ ó ń bẹ fún ajẹ́pọ́lọ́run ọba gan rẹwà ju gbogbo tí rẹwà lọ ohun tó lò ó kọ yẹn gan ohun tó kọ yẹn tó fẹ́ imply nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn nínú tó yẹ kó yé wa ń bẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n lò náà ni pé anàfíà ìjìláàlùn lillahi wa ta'ziman wa ikibaran wa idharan wa jalalihi wa kibriyahi subhanahu wa ta'ala. wọ́n ní ó fẹ́ jẹ́ kó yẹ wa wípé annafiya ó ń bẹ níbi àwọn orúkọ yìí ijlalan lillah ká tún lè gbé ọlọ́run tóbi púpọ̀ wa ta'dhiman wa ikibaron kí á bàbá rẹ̀ ká hẹ̀rì mọ́ rẹ̀ nínú ọkàn wa pé ah orú orúkọ yìí orúkọ ńlá ni ká fi pàtàkì ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta anakú lásìmì mìíràn wọ́n ní ká mọ̀ pé èyíkéyìí nínú orúkọ tán bá fi ròyìn ọlọ́run daalun ala thubuti sifati kamali lillahi azza wa jal àwọn orúkọ yìí ó ń tọ́ka sí wípé ìròyìn pípé perfection ó ń bẹ fọlọ́n lórí gbogbo àwọn ìròyìn tá a bá fi ròyìn ẹ̀ yìí a rí nínú àwọn ìròyìn tá a fi ròyìn ọlọ́run àbúrúkọ ọlọ́run gbà míì tí àwọn ẹ̀dá náà ń yá a jẹ́ abẹ́ẹ̀kọ́ Alhayu ọba alaye lọ́lọ́run alaye làwọn náà abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n perfection ń bẹ fún alihayu tọ́lọ́run wọ́n ní agbọ́dọ̀ lọ fìyẹn sọ́kàn bùbá tá a bá ti ń ròyìn ọlọ́run pẹ̀lú ròyìn àbáwọn orúkọ rẹ̀ kan tó wáá fẹ́ jọ ìròyìn táwa náà ní wọ́n ní ká lọ ní nǹkan kan lọ́kàn pé perfection ń bẹ fún tọ́lọ́run yẹn ju ti àwa lọ ìsẹ̀mí tiwa alaye làwa náà ṣùgbọ́n jálàyé tiwa ó dúró lórí ká jẹun ó dúró lórí ká mu ó dúró lórí atẹ́gùn abẹ́ẹ̀kọ́ bá jẹun bá bá ṣe díẹ̀ sìn wàá lọ ṣẹlẹ̀ èèyàn lè bọ́ọ̀lì kìámà bá mú mi ẹ̀mí lè bọ́ bátẹ́gùn bá six kì í yẹn ló tiẹ̀ yájú hayatuwa ìṣẹ̀mí wa ó depend lórí àwọn kan sọ yìí tábọ̀ wá ní ọlọ́run bá ń sẹ̀mí ìṣẹ̀mí rẹ̀ ó depend lórí àwọn kan yìí so agbọ́dọ̀ máa ní ẹlẹ́mì nínú èyí tó bá ti ń jọ ìròyìn ìròyìn wa tó bá ń jọ tọ́lọ́ náà lẹ́ẹ̀kan a ní alimẹ́líkù ọba lọ́lọ́run ká má máa lérò pé ọba tọ́lọ̀ ń pèrè ẹ̀yìn ó gẹ́gẹ́ bí ọba tìlú wa náà tọ́lọ̀ ń bá ní alimutakabir ọba mọ́tòmọ́tò lòun ẹnìkan wa ń bẹ lọ́fíìsì wa ọ̀gá wa kan náà náà mọ́ arrogant mọ́ sí mọ́tòmọ́tò torí pé o ní sọ pọ́lọ̀ ọba fún wọn tó ń translate tọ́lọ́run bá ní alimutakabiru lòun ò ní sọ pé arrogance ò ní fi ròyìn ọlọ́run ò ní pé my lord is an arrogant god mm-mm. takaburu yẹn majesty ló pé ò ní tún ṣe arrogance lẹ́ni tó ń kíyèsí orúkọ ọlọ́run kó má bàa ní àbùkù nú torí pé nínú èdè èbó arrogance àbùkù wà ń bẹ ṣùgbọ́n bọ́ọ̀bà translate ẹ̀ ó tún kíyèsí àpọ́nlé fún ọlọ́run majesty ní ọjà so a ti mọ̀ pé ẹni tó translate yẹn ó gbàgbọ́ yé tawhid asmahi wa sifat a gbọ́dọ̀ mọ̀ wípé nínú ìròyìn ọlọ́run ọba rẹ̀ tó bá fi ròyìn ara rẹ̀ yẹn tó bá tó títí wa bá fẹ́ jọ ọ́ ká mọ̀ pé tiẹ̀ yẹn yàtọ̀ sí tiwa àsẹ̀mí ọba tó ń gbọ́ ni má rò pé èyí tí wọ́n ń gbọ́ bí bó o ṣe ń gbọ́ yẹn albasir ọba rírì náà ni má rò pé bí wọ́n ṣe ń rí náà ni. bákan náà àwọn òròyìn tọ́lọ́wọ́n bá pera rẹ̀ ó ti ń jẹ́ ti pẹ́ kọ́ọ́líkù lọ́lọ́run kọ́bílà kọ́ọ́líkìlì ìnsàn ọlọ́run ti ń jẹ́ the creator síwájú kó tó create ẹ wò nǹkan bẹ́ẹ̀ wọn ṣùgbọ́n wọn ò lè pè wọ́n ní àáfàá nígbà tó ti kéwò wọn ò lè pè ọ́ ní dókítọ̀ nígbà tó ti lọ rí di medicine wọn ò lè pè ọ ní professor nígbà tó o ti gbà á bá pè ọ bẹ́ẹ̀ níjókòó náà uh, point of correction pé doctor ni kì í ṣe <laughs> kódà tó bá jẹ́ associate prof ẹlẹ́gbẹ̀ẹ́ náà kò tí wà confirmed kò tí wà approved wọ́n sọ lójú ẹ̀ wọ́n èyí fèyìn ṣeré ní akẹ́dẹ́ wàá wọ́n èyí fi ṣeré kódà ní public wọ́n sọ wọ́n ní no no no point of correction tẹ́ pàwọn tó jẹ́ bí ọ̀gá àbáwọn ìtàn bá wà ń bẹ̀ wọ́n ojú ẹsẹ̀ ni wọ́n sọ ṣùgbọ́n lọ́run subhanahu wa ta'ala ó ti ń gé okọ yẹn síwájú kó tó ṣe àwọn kan yẹn kì í ṣe nígbà tó dẹ́dà tán ló tún jẹ́ àdẹ́dà okọ yẹn ti wà pẹ̀lú ẹ̀ wọn là gbọ́dọ̀ gbọ́ yẹn kan yẹn yé níbi àwọn orúkọ ọlọ́run. ẹlẹ́kẹ̀rin wọn ni anna laysa fiya ismu yahtawi ala sharri aw yadullu ala naqsin fasharru laysa ilayhi fala yadkhulu fi sifatihi wala yalhaqu dhatihi. ولا يلحق ذاته ولا يكون في شيء من أفعاله فلا يضاف إليه ولا فعلا ولا وصفا wọn náà orúkọ Ọlọ́run tọlọ́run péré yìí a ò gbúdọ̀ pé Ọlọ́run àbí ká wá ní lẹ́mìí pé inú orúkọ tọlọ́run péré rẹ̀ yìí o aburú ká fi ròyìn ẹ̀ Ọlọ́run ọba àkà ọba alábòsí a ò gbúdọ̀ fi síbẹ̀. Si kódà gbogbo ti ń jẹ́ àìda aburú àgbọ̀dọ̀ ṣàfihàn sọ́dọ̀ ọlọ́run ìdí nìyẹn tó fi jẹ́ kígbà míì tíyẹn bá ń sọ pé pé ọlọ́run dákun wọ́n bà tèmi jẹ́ àwọn tí wọ́n tún ti ṣe lórí tawhid asọ́mọ́ wà wọ́n náà ah, bóyá kéèyàn má sọ báwọn kéèyàn dáadáa kọ́ ni má bà ti tẹlómi jẹ́ ọlọ́run dákun má tèmi ó bàjẹ́ ṣàfihàn kìnìyẹn sí bíbàjẹ́ wọn pé tèmi fúnra rẹ̀ mọ́jọ́ bàjẹ́ kì í ṣe pé ọlọ́mọ bàtẹ̀ mi jẹ́ ẹ tún wo bí táwọn afa bá ọ̀rọ̀ yìí ló fi jẹ́ pé ẹ kọ̀rẹ́ẹ̀tì nǹkan tó pọ̀ yóò sùn yín nínú ọ̀rọ̀ tá à ń sọ àwọn transit wa so irú ẹ̀ náà pé ọlọ́run mọ bàtẹ̀ mi jẹ́ ọ dàbí ẹni pé ọlọ́run gbàngùn lọ́bẹ̀ àwọn afọwà náà sọ pé ọlọ́run mọ̀jẹ̀ tèmi ó bàjẹ́ anabi Ibrahim gbàtí ń bẹ lọ́hùn ó ní wàá ìdá mọ̀ rírítù fàáwá yẹ̀ṣfì. látòkè bó ṣe ń gbé ó ń fi ti sọ́dọ̀ ọlọ́run ó fi ti sọ́dọ̀ ọlọ́run gbà tó di bí àìsàn kò fi ti sọ́dọ̀ ọlọ́run. bọ̀ ó ń sọ̀rọ̀ tó ń bọ̀ ìyẹn gan tó bó ṣe wá dúró yẹn àwọn èèyàn tó wá ń ṣiṣẹ́ rìṣáàsì lọ lórí ẹ̀ láti lè fi mọ̀ pé alukoran kì í ṣe ọ̀rọ̀ tèèyàn. ọ̀kan náà àwọn alárúbáwá nínú jala'ul afham tí àfa wa ibn qayyim al-jawziya wọ́n mú ọ̀rọ̀ kan wá ń bẹ̀ wọ́n ní ẹnìkan ó ń ka alukur'an lẹ́gbẹ̀ẹ́ lárúbáwá yìí lárúbáwá oko ló ń jẹ òun ò jẹ ọmọ kur'an kò mọ̀ kan ẹnìyẹn wá ń ka kur'an lẹ́gbẹ̀ẹ́ ẹnìyẹn wá ní àdùbílẹ́mi tó rọjí wá sáríkù wá sáríkù wá sáríkọ. wá sáríkù wá sáríkọ tó fakọ́tọ̀ ọ̀hún àìdíyàwó náà jaza'an bima kasaba nakalan min Allah. wallahu azizun hakim. aya yìí O lẹni yìí kà létí lárúbáwá yẹn òun ọmọ kùránì ni bó ṣe wá kà ó a ah! ó kì í sọ̀rọ̀ ọlọ́ni yẹn ọ dẹrọ n tó ka yẹn ọ̀rọ̀ ọlọ́ni ọlọrọ ọlọ́ni torí pé nìyẹn gbà tó ń fẹ́ kà ó ní ọlọ́run ní tẹ́ rí olè. wọ́n sáré kọ́. lọ́kùnrin àtòlè lóbìnrin. fàkótà òun àìdí àwòrán. tí gbogbo mọ́jẹ̀mú bá pé ẹ gbọ́ yé o gbèdé pé àwọn aṣẹ́ tí o ní mọ́tàlásí nígbà sáré abárẹ́ nìkan òun ló mu ẹ ẹ lọ́mọdà wa ẹ lọ́mọdà wa ẹ já gé ọwọ́ ẹ. kì í ṣe ìyẹn ni o ti pa ara àwọn èèyàn kan tó ń ṣe páàlì ẹ̀sìn káàkiri báwọn ayakura la tẹ̀lé ní mọ́tàlásí wa ń bì ẹ̀yin kọ́ ẹ̀ is authority ló fi jẹ́ pé yẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá sọkúsọ nípa Islam bá a ṣe wà yí ẹni tó ṣe sì náà àlè náà kódà bá a ṣe pọ̀ tó yìí àlè náà torí pé kò á sí nípò authority authority ni Quran ń bá wíńbẹ̀ yẹn kì í ṣe individuals ló fi jẹ́ pé Islam kì í ṣe individualistic religion nìkan ó dá sọ̀rọ̀ personal life ó dá sọ̀rọ̀ communal issues ó dá sí ó dá sọ̀rọ̀ world affairs gbogbo àgbáyé ó dá sí náà níbi tá a bá wá bára tó ṣe wípé n tó jọ mẹ́tò ìjọba ìdarí ìlú kò sí lọ́wọ́ wa àwọn àyà yìí á máa kà á ni sẹ̀ríà islam náà kó dájọ́ yẹn lé wa lọ́wọ́ ẹnìkan wá jalè mọ́sálásí yín ẹ bá mú jáde níjọ́ jímọ̀ ẹni ẹ̀yin jẹ́ máa kẹ́ tó lọ́wọ́ á jẹ́ nìkan lọ́wọ́ à tíjọba bá gbá yín mú ẹ̀wọ̀n lẹ́kùsí dábàá wá bèè lọ́wọ́ àwọn àfa àwọn àfo ni kì í ṣe tẹ̀sán sọ nìyẹn kọ̀ọ̀ràn yín ẹ̀ sí ní authority you can't take loan to your hand ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ẹnìkan ṣe sìnà ẹ̀ àfa àwọn wa ẹ̀ sàmú aleykum imam lánàá kódà inú mi bàjẹ́ gan mo ṣe sìnà mo ní kí n wá sọ fún mi tọ́ ọ yẹ kọ́rẹ́ jáde ẹ kọ́rẹ́ jáde ẹ kọ́rẹ́ jáde ẹ̀ ẹ̀nà fẹ́lẹ́fẹ́lẹ́ ọgọ́rùn-ún náà ni aláà ní tí mọ̀mọ́ sọ ni pé lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run nítorí ṣe ọ̀dà ọ̀tẹ́pà ń lo ṣẹ̀ríà ni nítorí ṣe òun ó jẹ̀gbà ṣùgbọ́n à ń lo ṣẹ̀ríà tọ́ lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wọ́n ti bẹ̀ mọ́ o. ṣùgbọ́n pé ẹ wá nà lọ́rẹ́ lójú aṣọ wípé ọlọ́ni wá sáré kọ wá sáré kọ ṣẹ̀rẹ́ ni tó jalè lọ́kùnrin àtẹni tó jalè lóbìnrin fakutọ ẹ. fakutọ àìdíyàwó. tí májẹ̀mú bá pé ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì lọ́rùn ọwọ́ táwọn conditions yẹn tó bá pé o gbúdọ̀ fi kún bẹ́ẹ̀ kẹ́lẹ́mi má bàa wàá sì gbọ́ pé àwa lo ṣẹ̀ríà náà ìyẹn ò fún ọ ní license láti máa ṣe apá àṣẹ ọlọ́run kó o sì jẹgba láyé ni ó pé ọ ju kó o lọ jẹgba náà dùnàjà náà mọ̀ ọlọ́run kò ṣe wa ń bẹ̀ ká jìnnà ṣẹ̀ṣẹ̀ pààlò ṣẹ̀ríà yẹn ìyẹn ò ní ká má jìnnà ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ní ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì jaza'an bima kasaba yóò máa ṣe déédé ẹ̀san iṣẹ́ ọwọ́ wọn ní dáa ṣe fún wọn yẹn ó ṣe déédé ẹ̀san torí pọ́wọ́ náà ló fi mú ó ṣe dédé ẹ̀sán iṣẹ́ tó ṣe. nàkàlà ń rìn lọ. yóò sì máa jẹ́ nàkàlà ayé àdábán ìyà ni ó máa jẹ́ fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba ìdáyà jẹ kan látọ̀dọ̀ ọlọ́run. wallahu azizun hakim. hakim aziz ọlọ́run ní ìtọ́lọ́run fi parí àyà yẹn nìyẹn ẹni tí wọ́n ń kà níwájú lárúbáwá yẹn wá ní wallahu ghafurur rahim. lárúbáwá ọkùnrin yẹn sọ pé òun ò sí mọ́ Kùránì o ọlọ́rọ̀ yìí ò lè jọ̀rọ̀ ọlọ́run ó ní kì í ṣe nítorí ẹ̀kọ́ parí ẹ̀ nìyẹn ohun tó bá ṣe pé gàfúrú ni kò yẹ ká gọ́wọ́ mà dẹ́gbẹ́ gàfúrù rahimu ọbaláfúrú oníkẹ́ni tó fi parí ẹ̀ yẹn ló máa kura tó ọba ní kura ní ọ̀rọ̀ ni o èyí tó ka yẹ kò lè jọ̀rọ̀ ọlọ́run torí pé tí gàfúrú yẹn bá parí ẹ torí pé dè ni ó ti yé tí rahimu yẹn bá parí ọ̀rọ̀ yẹn ntọ́ yẹ kọ́ wá ń bẹ̀ wípé má ẹni ẹ̀ náà bá lọ tún yẹ̀wò wọ́n ah mo sọ́rí wallahu azizun hakim ọlọ́run sọ bẹ́ẹ̀ kò lè jẹ́ gàfúrù náà jama ẹ wọ ọlọ́run azizun ọba alágbára ni hakimu ọba olùdájọ́ ni ó dájọ́ fún bẹ́ẹ̀ hmm. ní tó bá mu nìyẹn kò fi tẹ bá wà wò bẹ́ẹ̀ odidi iṣẹ́ wa ni gbogbo bí ṣe ń pa fawasilu Qur'an bó ṣe ń parí bọ́lá ṣe ń fa àwọn orúkọ àti ìròyìn rẹ̀ yóò mọ ní ìbáṣepọ̀ correlation pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ yẹn ọlọ́run bá fi ní afala yatadabbaruna al-Qur'an. afala yatadabbaruna al-Qur'an. ọlọ́run bá ní kí ló dé ẹ̀ ní ronú sí al-Qur'an nìní. am ala qulubin aqfaluha. alladhina yulhiduna fi asma'ihi. wa dharu alladhina yulhiduna fi asma'ihi ọlọ́run ọba ní wádàrú lẹ́ẹ̀dínà ẹ̀fí wọn lẹ̀ dàrú útúrukú wàdàrú lẹ́dín ọlọ́run ọba ní ẹ̀fí wọn lẹ̀. wàdàrú lẹ́dín yóníhìdó náà fi àsìmá. àwọn tí wọ́n ń yí orúkọ ọlọ́run ọba tí wọ́n ń yí lọ́rùn ìntọ́lọ́run ọba péré tí wọn ò pọlọ ń bẹ́ẹ̀ tó ń pèlè ọkọ̀ mi àbúrúkọ tọ́lọ́ ń péré tí wá ń fún nítumọ̀ míì yàtọ̀ sí ìtumọ̀ tọ́lọ́run ọba fún un àbítàjẹ́ ń sọ pé Ọlọ́hun bó olóòkọ kò níròyìn ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ fi wọ́n lẹ̀. lẹ́sàn-án máa kánú àmàlú ẹ̀sán tí wọ́n ń ṣe yẹn wọ́n bá ní pípé lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀mí bá ń bẹ̀rẹ̀ sí ní ròyìn ọlọ́run báyìí ẹ mọ̀ rò pé kò sí ọlọ́run ní tó ń sọ yìí conclusion náà nígbà tí ó sọ ọlọ́run náà àwọn ròyìn kan bẹ àwa máa ń rò pé káfí ròyìn ọlọ́run ṣùgbọ́n kò bá mu ẹlòmífẹ́ lè ròyìn ọlọ́run bá débi pé ọba tí ò sí ọlọ́run ọba tí ò níwájú tí ò lẹ́yìn tí ò sí wá tí ò sàwó tí ò ṣègìn tí ì sọ̀rọ̀ tí ì ṣègìn ah ah ọlọ́run lòun sọ̀rọ̀ wa kallama Allahu Musa taklima òun bá Musa sọ̀rọ̀ ẹ bọ́ bá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ kò ní jáde ah níbo ló ti sọ yẹn fún ọ ọlọ́run fọ̀rọ̀ ròyìn ara ẹ̀ kulla yawmin huwa fi sha'ni òun ò dúró ojoojúmọ́ ọlọ́run bá ń ṣiṣẹ́ wá ń ròyìn ọlọ́run bí isi gidi ọlọ́run ròyìn ara rẹ̀ pẹ̀lú oríṣiríṣi nǹkan ó fojú wájú Allah ó fi ròyìn ara rẹ̀ ó fọwọ́ ròyìn ara rẹ̀ ṣùgbọ́n táwọn sọ ni pé ọwọ́ bá fọwọ́ ròyìn ara rẹ̀ ká rò pé bí ọwọ́ wa báyìí. lẹ́yìn mi ṣùgbọ́n tó bá fi ròyìn ara sọ ní. tó bá fi ròyìn ara rẹ̀ ká ìyẹn ni akida ahli sunna wal jamaa bọ́lọ́n bá lòun lẹ́sẹ̀ ẹja sọ pé ọlọ́run ọba lẹ́sẹ̀ ṣùgbọ́n bó ló ṣe rí òun nìkan ló yé torí wípé kọjẹ́ dandan ntọ́ àpè lẹ́sẹ̀ lọ́dọ̀ tiwa kó ṣe pé bó ṣe rí òun náà ni ó ṣe rí níbòmíì sádìẹ lẹ́sẹ̀ àbí ò lẹ́sẹ̀ síbi ẹsẹ̀ tiwa ẹsẹ̀ adìẹ ṣe rí ah. tádìẹ náà bá lè wá rò pé ẹ̀ náà ti lẹ́sẹ̀ ajẹ́gbẹ́ ẹsẹ̀ tòun náà ṣe pé yóò mistake. Yeah ẹsẹ̀ aga àbá yìí sọ bẹ́ẹ̀ ṣé dandan ni kó rí bí ẹsẹ̀ tiwa àbọ̀lọ́nba ló ń lọ́wọ́ kò jẹ́ dandan kó rí bí ọwọ́ tiwa ṣùgbọ́n àsọ̀pọ̀ lọ́wọ́ à nítorí ẹ̀ má pè ẹsẹ̀ aga lẹ́sẹ̀ aga mọ́ à nítorí ẹ̀ má pè ẹnu ọ̀nà lẹ́nu ọ̀nà sẹ́nà lẹ́nu ni àbá yìí sọ pé ẹnu ọ̀nà ṣé dandan ni kó rí bí ẹnu tiwa yìí sórí bí ẹnu tiwa tẹnu rẹ bá rí bí eléyìí. ọlọ́wọ́n bá sọ pé wàtàwùlẹ́dínà yulhiduna fi asma'ihi wàtàwùlẹ́dínà yulhiduna fi ihe ọlọ́wọ́n bá ní ẹ wọ́n lẹ̀ jẹ́mọ́ téèyàn bá ní lẹ̀ pé nǹkan sínú ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń lọ orúkọ èmi ọlọ́run lọ́rùn tí mo tí wọ́n ní mi ò jẹ́ àbí tí wọ́n ń fi ròyìn àbùkù ròyìn mi ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní ẹ fi wọ́n lẹ̀. sàwọ́jẹ́ sàwọ́nà máa kàwé àmọ́rò. ọlọ́wọ́n bá ní á san wọ́n lẹ́sàn-án tí wọ́n ṣe yẹn lọ́dọ̀ jọ́ gbẹ́dẹ́ àlùkìyàmọ̀ èyí tó dáa jù ní kéyìí ó túbà la fi ń gbìyànjú láti máa kọ̀rẹ́kìtì àwọn utterances wa bó bá ti sọ̀rọ̀ kan tó bá ti nímọ̀ nípa asmaullah wa sifat tó ní ìyẹn ló fi máa regulate àwọn utterances yẹn àwọn nǹkan pé ah, kò yẹ ká ròyìn ọlọ́run báyìí kò yẹ ká fi nǹkan báyìí pé ọlọ́run o kò yẹ kí ah, ìròyìn yìí ọ̀dà ká sọ nípa ọlọ́run yóò jẹ́ kéèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn olóhùn ṣàdúà níbi bó ṣe ń pọ́ lọ́hùn yẹn gan òun ti ń ṣe lọ́hùn ọlọ́run kò ní dáa kó mọ̀ sí ta ni ó ṣe yìí o ah, kí ni ò ní dáa èwo ni ọ́fíìsì ọ̀la náà kò sí kan ó fún ọ òbí ò ọ náà kò sí kò dá kankan ọbẹ̀ ni nítorí o fẹ́ o tọrọ ẹ̀ pé lóun tí mò ń fẹ́ ni ṣàánú mi tó ti yé ó ṣàfitì oníṣẹ́ pé ọlọ́run ṣàánú mi ẹ̀rí pé àánú ni tó dáa ni àfitì sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n onítọ́ pé ọlọ́run mọ́ bá tèmi jẹ́ ọlọ́run mọ́ tètè mi ò bá jẹ́ iṣẹ́ rí báwọn gbogbo àwọn nǹkan yẹn wọ́n fẹ́ ká kíyèsí nínú àwọn àdúrà wa nínú ọ̀rọ̀ wa ká mọ̀ mọ́ ṣàfitì nǹkan tó yẹ kó tán bá fi jẹ pé lágbájá ìwọ lọ bá tiẹ̀ jẹ́ pé èmi kọ́ ìwọ náà kọ́ òun lọ bàtà rẹ jẹ ọ sọ bẹ́ẹ̀ fọ sùmọ́n ìwọ ló tú tiẹ̀ ṣe àdúpẹ́ abẹ́ẹ̀kọ́ ọlọ́run tú tèmi ṣe ọlọ́run má jẹ tèmi ó bàjẹ́ mọ́tòpọ́ ọlọ́run má bà tèmi jẹ́ gbogbo àwọn nǹkan inú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa níbi tàfíkìwìl asma'i alhusna so àwọn ẹ̀kọ́ yẹn pọ̀ nínú alukur'an ẹ wá wo gbogbo ẹ̀sìn ẹ dákun àwọn olólélẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé kò lè ya yẹn lẹ́nu wọ́n bá pọ̀ lọ́n lọ́kẹ̀rẹ́. kò lè jọ wá lójú yìí tó ti wọ́pọ̀ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ ṣe múnákọ́ṣe múnákọ́ṣe dìbẹ́ẹ̀tì wo lẹ́ẹ̀ fẹ́ máa ṣe yìí tó ti wọ́ ti pọ̀ adúpẹ́ lọ́dọ̀ tó jẹ́ kẹ́sìn èyí tó yẹ wa tó sì fi wá sójú ọ̀nà ìsìláàmù tó tọ́ wàlẹ́ ọ̀ṣà. ربنا ولو شاء ربنا كنا يهودا ولو شاء ربنا كنا يهودا وما اليهود بذي شكول وما اليهود بذي شكول لو ربنا كنا نصارى ولو ربنا كنا نصارى معاذ في جبل الجليل والرهبان في جبل جليل ولكنا خلقنا خلقنا حنيفا دوننا عن كل جيل حنيفا دوننا عن كل جيل wàláwùsá rọ̀bùnà kúnnà yahoo bó bá wù ọ lọ bó sì wá yahoo bó bá wù ọ lọ́wọ́ ọba tó dá wa yahudi kò sí nǹkan tá a fẹ́ ṣe wà má dínú lè àhó dèbí ti ìṣàkúlẹ̀. wà má dínú lè àhó dèbí ti وما جئنا اليهود بذي شكر ẹlẹ́gẹ́ àwùjọ bọ́ta kọ́ wá sọ bánabi Musa bó ṣe bá wọn yàwó ẹ̀ lọ káwa náà ó fi kẹ́kọ̀ọ́ bá a ṣe mọ báwọn ìyàwó wa lọ àwa nìkan la ní ìgbà tí ìyàwó Aisha wọlé tọkọ wọlé anabi fún ní mílíkì mu anabi yege ní àwo orí yẹn lò tá a bá ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ọlọ́run kẹwàá púpọ̀ wọ́n á ṣe mari kìnnìkan couples forum marriage counseling ẹ mọ ẹ mọ ẹwọn ìwé philosophy náà lọmọ ká ṣùgbọ́n ẹ tọ́ka sínú ìwé tó wà lọ́wọ́ yín àbáwọn erípa kan náà wà nábì ìyẹn ìsàbùkù fáwọn ànábì ọlọ́run yìí o torí pé ibi ṣíṣe wọn mọ náà lọ́lọ́run wọn bá ní kí wọn ṣe mọ ànábì ló pin ẹ̀ ìdí nìyẹn tó fi pé tànábì kò wá yọbi kankan lẹ̀ jẹ́mọ́ kí fẹ́ sọ tá a ní rí ànábì tọ́ka sí bọ́ọ̀bá ló bímọ ànábì bímọ bọ́ọ̀bá ló níyàwó ànábì níyàwó ọlọ́run tún wá ṣe ló níyàwó kan so kí ẹni tó níjù kan lọ náà tún lè rẹ́kọ̀. wọ́n lọ ṣe ẹ wá wo ọ̀nà bó ṣe tó ẹ wo iye ọ̀nà ẹlẹ́bí pé ẹ mọ̀ kéyàwó ànábì pọ̀ ẹ wo iye ọdún tó ti fẹ́ yọ kan ẹ wo ẹ̀kọ́ mẹ́ tí ò fẹ́ lé Khadija tó bá yẹ pé experience ni ẹ wo years yẹn ó jẹ́ ẹlẹ́yọ kan fáá ìwọ tó jẹ́ pé ẹlẹ́yọ kan yẹn náà ni ibẹ̀ ló padà download sí finally o ti kẹ́kọ̀ọ́ lára anabi sallallahu alayhi wa sallam kì í ṣe pé o ti kẹ́kọ̀ọ́ fa lára anabi kó tó fẹ́ mi ó pẹ́ pé ẹ̀ka àwọn obìnrin máa ń lò wípé ẹ̀ ọ̀n tí gba tí kàdéjà kú lànà ibi tó fẹ́ yàwó mi ṣé ọbẹ̀ lọ́hùn kí wọ́n náà kú. kọ́kọ́ lè ṣe mí. ṣùgbọ́n kí ni tá a fẹ́ fà ẹ máa wo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wisdom máa ń wà ń bẹ̀ púpọ̀ kì í ṣe pé ọdún tánà bíi fẹ́ Khadija ọkọ̀ fẹ́ kejì rẹ̀ àbá máa sọ pé ṣe mọ̀pá náà bí o kò experience monogamous family ṣùgbọ́n lọ́wọ́n òjò rí bẹ́ẹ̀ hikma wà ń bẹ́ẹ̀ ó wá pẹ́ títí tí Khadija fi kú ànábì lo life monogamous family ajá pé gbogbo ẹ̀kọ́ tí ẹni monogamous monogamous family bá fẹ́ kọ́ èèyàn ti rí kọ́ lára ànábì sallallahu alaihi wasallam ìwọ́n tó tún wá níjọ ẹ̀yọ kan lọ náà ó tún kẹ́kọ̀ọ́ ẹ̀rọ anabi sallallahu alayhi wa sallam walaw sha'a rabbuna kunna yahuda wa ma dinul yahudi bidhi shakuli. walaw sha'a rabbuna kunna yahuda. ọlọ́run bá ṣe wá bẹ́ẹ̀ kí la bẹ́ẹ̀ ṣe torí pé ṣe Yahudi ní iṣẹ́ sí tó ṣe iṣẹ́ tó ṣe kọ́ta kọ́mọ sẹ́ńtì ẹ̀kọ́ máa ṣàlàyé ìgbé nípa ìṣẹ̀lẹ̀ kọ́dọ́bì tó dá sí ni nípa ètò social life ní tó dá sí ni nípa ọ̀rọ̀ political affair ní tó dá sí ni òun ò ṣe treat débẹ̀ yẹn ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ wàlẹ́ ó ṣá rabbuna kunna nasara. ولو شاء ربنا كنا نصارى مع الرهبان في جبل جليل مع الرهبان في جبل جليل مع الرهبان في جبل جليل جبل جليل òun náà ń pè ní jabalu galili. Allahu akbar. ẹ̀yin torí pé àwọn lárúbáwá àwọn lárúbáwá Egypt Jordan Palestine gbogbo àwọn ọbẹ̀ wọn èyí sábà mọ jíìmù pé gé ni wọ́n fi pé tó bá jẹ́ Jamal tí lárúbáwá ará Egypt tó bá fẹ́ pè ní ga Gamal Gamal ni ó pè ìdí nìyẹn tó fi jẹ́ pé Jamalun Jamalun ràkúnmí àwọn tí wọ́n ń pè jíìmù yẹn wọ́n á sọ pé gamal gamal ìgbà tó dọ́dọ̀ àwọn èèbó ló di camel nínú ìmọ̀ linguistics ó jẹ́ kó yẹ wá wípé kí ni ìdí tí èèbó òfin níràkúnmí torí pé kò sí wọn ò sí ń dẹ́sà lárúbáwá lónìí wọ́n bọ̀rù ẹ̀ ni la rí camel kọ́ọ̀pù ńkọ́ lárúbáwá pé kúùbù ta ló ní kọ́ọ̀pù ṣé èèbó ló àbáwọn lárúbáwá bó ṣe lọ nìyẹn kọ̀mpútà ẹ̀tùmọ̀ kí lábọ́ wá jiyàn nìyẹn àwọn kan náà wọ́n originate kọ̀mpútà lábá náà tó pé ká máa fi kọ̀mpútà ẹ̀tùmọ̀ kó náà lábá náà pìkì yẹn kọ̀ wá séde kan tí ò ní mú ń bò mí. aláyàhá jim ni wọn ò mọ̀ pé ló wá di gá lílì jim ni jẹ̀líìlì ni maruhubani fi jabalin jalili maruhubani fi jabalin jalili. ẹ bá lọ sí Jerusalem bí wọ́n ṣe kọ́ bẹ̀ ní ẹ jabalu jalil ni ṣùgbọ́n gbà tí àwọn tí sì ń lò lè ka lárúbáwá ni wọ́n kọ́ síbẹ̀ jalil. àbámọ̀ kó papọ̀ pẹ̀lú àwọn rúbánù àwọn páàdì àwọn àfa páàdì àbájọmọ kójọ lórí òkè jalili náà ni dábàá máa fò fisa. fìsàn àpáta tó gbóná lọ́sàn-án kan máa yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ ah, ọlọ́run ò lè tó báyìí bọ́ọ̀ yẹn náà fìlà nulẹ̀ rẹ̀ náà ó ti gbọ́ má rò pé báyọ̀ rí àpáta yẹn súnmọ́ bí ó sì gbọ́ ah, ó gbọ́ nílé yàrá rẹ̀ náà káwá lọ so etí odò dilé bí ẹlẹ́ja pẹjapẹja jẹmọ́ níbo la àlẹ́ kọ́ sí kò sẹ́ni ìrìkà máa wé tí odò kiri nǹkan mi ti wẹ́ ń bẹ̀ náà. láì gbẹ náà etí odò ní kẹsà bá wa wá <laughs> ó sì jẹ etí odò láì gbẹ bẹ́ẹ̀ máa pẹja ń fún ọ nílẹ̀ tó lórí àpáta lẹ́ lọ <laughs> nǹkan méjì wà bẹ́ẹ̀ ẹ̀ ṣe dúró lẹ̀lẹ̀ àbínú bẹ́ẹ̀ ẹ̀sìn kò sí ah we don't have skeleton in our ọlọ́run ọba kẹwàá púpọ̀ wàlákínná kòlíkínná ìlú kòlíkínná. bọ́lá ọba ti dá wa náà la ṣe wà yìí ó dá wa lórí ọ̀nà tó tọ́. ní ìfọ̀hìnlẹ̀ máa ń kó lè jẹ́ ilé àní ìfọ̀hìnlẹ̀ máa ń kó lè jẹ́ ilé. ẹ̀sìn wa máa kúrò níbi gbogbo àbùkù kí lè fẹ́ sọ tá a lè sọ̀rọ̀ lérí ẹ̀ lọ́bi jẹ́ wípé naturally ẹni tó bá jẹ́ àáfàá mi ò rí ta fẹ́ tó jẹ́ àfa àbí manuel kelman encyclopedia ni ní tí mo lè fi describe ẹ̀ nìyẹn encyclopedia ni kì í ṣe kú ló fẹ́ sọ tí ò ní dá sí àfa linguist ni yóò sọ èdè mi international language yóò sọ arabic yàtọ̀ sí yẹn translator ni èyí tá n kà yí lárúbáwá ni àwa ń translate ẹ sí equivalent ẹ nínú ti yorùbá láì ṣe pé a ṣe gbé dictionary ṣe gbẹ téèyàn bá bá yẹn débẹ̀ ní word of translation ọ̀gá ni tó wà ní conference tí ẹ lè sọ̀rọ̀ tó yẹ pé fowl òun translate lọ bẹ́ẹ̀ àwọn yẹn náà máa ń ṣiṣẹ́ ní conference ìjọ wákàtí kan lásán billions of dollars ni àbámọ̀ yẹn ká tún wá pa yẹn tì ọ́rẹ́tọ̀ yóò bá wọn yẹn sọ̀rọ̀ báyìí báyìí lẹ́yìn yẹn ó tún wá barista ni ká pè bẹ́ẹ̀ lọ́nà yẹn because kéèyàn ó lè kéèyàn ó lè kéèyàn ó lè ka test kéèyàn ó lè deduct kó o lè kó o lè interpret òfin ọlọ́run èyí tí barista interpret òfin ayé táwọn èèyàn kọ ẹni tó wá interpret òfin ọlọ́run ẹ wá ohun tó pọ̀ síbẹ̀ èèyàn wá ní pé kí ni kí ni alóhùn náà ṣé ẹ ní nǹkan kan míì tó lè máa ṣe nǹkan ah, wọ́ lọ́dọ̀ wa yorùbá sì ní ẹni tó ní òwú òtẹ́rù èyí tó fẹ́ fi fọnà òun ló mú lọ́dọ̀ ẹni tó mọ ẹni tí ń jẹ́ òwú òwú olérù kọ́mọ wọ̀ ẹni tí ń ṣe wá ni wípé pàápàá jùlọ nísàlẹ̀ ọ̀yá ń bì ìtumọ̀ kéwò yé wa ẹlòmíà máa ṣàfitì òṣìṣì bí kéwò. Ah èyí ò jáde lójú ọmọ sọ bẹ́ẹ̀ ntẹ́lómi fi ń jẹ́ èèyàn ńlá láyé gbogbo ohun tí fi ń jẹ́ kéwù yẹn ni tó sì máa wò lọ́ọ̀kan báyìí pé ah ó sì jẹ́ nìyí bọ́ àwọn èèyàn ní àwọn afáàní máa ń yòrò dúníyà fa alayhi bil ilmi wà máa ń yòrò ìdòlù akhirata fa alayhi bil ilmi bọ́sà ayé gan lọ wá ìmọ̀ yìí náà ni bọ́sà kìyàmọ̀ náà ni ìmọ̀ ni so látara adé eléyìí afẹ́ká appreciate iṣẹ́ tó ń bẹ níbi iṣẹ́ àwọn afáà níbi máa dùn yàn káfa wá sọ̀rọ̀ ẹ̀dẹ́ ni yẹpẹrẹ bí ẹni tí ò níṣẹ́ in tó gbé lọ́wọ́ yẹn pọ̀ kò wá sí discipline kan field area of branch of knowledge kan tí ò ní bùkátà ṣàfà kì í dẹ̀ ṣe gbogbo branch of knowledge la ní bùkátà sí ṣùgbọ́n ti onímọ̀ ẹ̀sìn engineer oníbùkátà sí medical doctor oníbùkátà sí nurse oníbùkátà sí governor oníbùkátà sí president ní bùkátà sí ọkọ àtìyàwó ní bùkátà sí ṣerú ipò tó wá tó bá yẹn ẹ wá wo àwùjọ àwọn àáfàá ńlá tí wọ́n ń lọ àwa ara àwọn èèyàn replace wọn mọ́ àgbà àáfàá gan kò sẹ́ni kankan tó kéwọn ọmọ ẹ̀ àwọn èèyàn wá ń lọ àáfàá wa ń kéré àwọn tó kéwú kéré ilé kéwú wa ń joro wọn ò ṣe wá à ń ṣera wa àwa mùsùlùmí kò sẹ́ni kan ti ń ṣe wá à ń ṣera wa kó ní kálukú wo nulẹ̀ ẹ̀ mélòó ló kéwú nínú àwọn ọmọ tó bí gbogbo ò tiẹ̀ kéwú tiẹ̀ fi kan sọ rí pé ìwọ kéwú ló ké ọlọ́run bá a ṣe dára fáwọn òbí tí wọ́n bí wa àpàdà sí ibi ọlọ́mọ fi kàn wọ́n ọlọ́mọ dà wọ́n là ní táwọn ń sọ fáwa ni pé tọ́ gbogbo téèyàn bá bó ṣàkóso pé yà náà ni ọmọ ẹjẹ́ òǹdì kéwú yẹn mo ti ṣàdéhùn kéwú ni wọ́n kè. kò ní tẹ́gbẹ́ ọ̀bá àmọ́ tẹ́gbẹ́ ó tàn wọ́n ọ̀tá wọn lọ́rùn kéwu ẹ wá wà níyàn ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ ká lọ tán níyàn wá ṣe pé a fọmọ kan sọrí pé a fẹ́ kó kéwu ìyẹn ò túmọ̀ pé yóò tòṣì nínú àwọn ọmọ ìyẹn ò túmọ̀ pé yàwó jẹ́ nínú àwọn ọmọ àwa mùsùlùmí dá ń sọ yí ọkàn ẹ̀wọ̀ àti bìlífù ọmọ tó bá ti kàwé nìkan ní ọmọ bẹ́ẹ̀ sì ni tí onímọ̀ ni bẹ́ẹ̀ bá gbé lọ bẹ́ẹ̀ bá gbé lọ bẹ́ẹ̀ bá gbé bọ̀ àwọn àgbọ̀ ń bẹ wọ́n ni pé ẹjẹ́ àfọ̀ dá sí family pé kí làáfà sọ ẹjẹ́ òun dá sí i. àfáàsì nìyí àwọn tí wọ́n tó bí ó ń bẹ inú àwọn ọmọ ẹjẹ́ ó dá sí i. yàtọ̀ sí ọ̀rọ̀ tàlìkìyàmọ̀ bọ́rọ̀ ilé ayé gan ó ṣe lójútùú bá a ti ní báwo ni mẹ̀sìn ṣe rí yóò yọ ọ́ lẹ̀ àwọn tó wá já àfọ̀ kéré wọ́n ń reduce àwọn akọ mọ́sálásí àní rẹ̀ ni tí ó jẹ́ mọ́mù ẹni tó wá jẹ́ fọ̀gánáìsà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí òun láwọn àgbà nígbà tá a sáré ní kankan wọn náà ni ó máa kírun fáwọn yẹn ó náà wàá máa rí pé róòlù tó yẹ kóun ó play ìmáàmù tiẹ̀ ní confidence nínú ìmọ̀ rẹ̀ jòkó ka kírun fún yín lọ bó lẹ́sìn fẹ́ gbé àwọn issues kan lọ́ba kò ní mà mọ́sálásí ò wá lè rí róòlù tó yẹ kó play kò rí play ma kọ̀ wá ẹrọ dé mọ́sálásí ìmáàmù òǹgà ọ̀nà ẹ̀rọ ẹ̀mọ́bìnrin òun ìṣàfà o wọn kàn tí òun síwájú ni o ṣe ẹ̀pẹ́ tó ti sọyún inferiority complex ṣe sẹ́yìn náà ó lè béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀gbẹ́ dákun ẹnukálukú ẹ̀wọ́ tí kò sọ pé òun ìṣàfà ẹni tí ìṣàfà ṣe jẹ́ ìmáàmù ṣùgbọ́n náà àdánwò dáa tún wá níláyé nísìnyí ẹni tí ìṣàfà yóò máa bá àfà du ipò ìmáàmù pàápàá jùlọ àwọn ìmáàmù tó bá jẹ́ ìmáàmù tìlú ńgbà ẹlẹ́nìkan làáfà tó nímọ̀ tó lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹnìkan òun ò ní mọ̀ ń pa ẹ̀sìn rárá o òun náà fẹ́ jẹ̀ mọ́ mu Allah zulmu nìyẹn hmm. kì í ṣe ààyè ó ní iṣẹ́ iṣẹ́ wà ń bẹ àwọn nǹkan tá à ń sọ yìí náà yóò tún jẹ́ ká wá mọ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà kì í ṣe pé a parí Kùránì a ṣe wàlímà ojú dàáfà gbà ibi dà alùbáríkà lóko ah, ah. ah, ó ní ìta alùbáríkà náà máa dúró lé lórí yìí èèyàn ọlọ́run gan sọ fánàbí wípé wà kó rọ́bì zidi ní ẹlímà. wà kó rọ́bì zidi ní ẹlímà. èèyàn wọn mọ gbé o bá ṣe tẹ̀síwájú nínú ìmọ̀ tó pẹ̀lú àníyàn dáadáa ló fi wúlò fúnra rẹ ló tún lè fi wúlò fáyé ló fi wúlò fúnra rẹ ló fi wá jẹ́ pé ẹni tó fẹ́ ti ọmọ sídìí ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn gbogbo tó bá lè rí kó máa ná lérí ẹ̀ kó pinnu wípé òun fẹ́ gbaládá lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀n bá ní kí nǹkan kan wá látọ̀dọ̀ ọmọ alhamdulilayi bí ó sì wá òun fi sin lọ. gbogbo yìí táwa ń ṣe yìí jàmọ́ báwo ládàá rẹ̀ ó mọ báwọn tó bí wa yóò mọ báwọn tó kọ́ wa bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wa náà níbi tó ń kálukú náà ti ń kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ tó ti ń ṣe wáàsí tó ti ń kírun fáwọn yẹn tó ń jẹ́ àfa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlòmíì lẹ́nu iṣẹ́ rẹ̀ náà àfa ni ṣùgbọ́n ìtọ̀ níṣẹ́ ti ń ṣe ṣùgbọ́n ìdá àfa rẹ̀ yẹn náà ó tún wúlò lẹ́nu iṣẹ́ tó wà ládàá yìí ó mọ báwọn ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n agídí làwọn tó bí wa máa lò àtẹ̀yẹ òkè o láàfin ráwọn tá a rí láàfin rí ṣùgbọ́n níbi táyé tí wọ́n ń lọ ìjàmọ́ kò tiẹ̀ fà gbọ́ ọ fẹ́ lagídí gan gbogbo ẹbí wọn ó ṣe meeting family meeting ẹ má bàa yọ ọmọ ẹ jẹ gbogbo àwọn ẹgbẹ́ rẹ ṣe jambo ṣé wọ́n lè yẹn ṣe degree níbi kéwù ah, ṣé wọ́n lè yẹn ṣe first degree níbi kéwù èyí ṣe secondary níbi ké èyí ṣe phd professor níbi ké àwọn òkè gbogbo ń táwa ṣe láyé kéwù ni bá a bá ṣe first degree kéwù náà ni second degree kéwù náà ni phd kéwù náà ni. hamidi tukaya ah, kò ṣùgbọ́n ìmọ̀ tí màá bá ti lọ síwájú yóò jara wọn níwájú yóò já ìbò yóò já gbá yóò já wò tó bá ti jìnnà yóò jara wọn níwájú ìmọ̀ wọ́n ń jára wọn níwájú kò sí ọmọ lè kéwú kó ṣe kó ní first degree kó ní second degree kó ní phd nínú kéwú náà gbogbo àdúgbò wa péjọ lé ọ lórí pọ fẹ́ẹ́ báyọ ọmọ jẹ torí pé ó ní kó máa kéwú ìwọ náà ẹ torí orí ìsọlẹ́nu ẹ má sọ mi lẹ lórí ọmọ tí a lórí ọmọ ọlọ́mọ nǹkan yẹn ṣe wá púpọ̀ ó ṣe wá àwa fẹ́ máa rí àwọn àáfàá tó tó nílẹ̀ haúsá gbogbo àdúgbò fẹ́ẹ́ láàfà àtọ́ àkùrá nífẹ̀ẹ́ wà ẹ mọ̀ fẹ́ máa àkùrá ah, ládùúgbò yín náà wà mbẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn àwọn ọmọ wa bá wà ní lọ skul náà ti skul dé rọ̀lẹ́ wọ́n máa àkùrá ni wọ́n máa ṣe yóò tún dí wọn lọ́wọ́ àti máa ṣe ránù Islam ti yanjú gbogbo àwọn nǹkan yẹn fún wa sọmọlẹ ni ẹja wà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣebí wàhíkì tó ṣe náà ṣe bẹ́ẹ̀ lọ parí iṣẹ́ fún náà ni tẹsán bá ń bọ̀ à ń lọ lẹ́sìn jambu ẹ̀ ti ń lọ lẹ́sìn jambu mékọ̀pù gan-an ọkọ̀ ojú ẹ̀ à ń lọ lẹ́sìn à ń lọ lẹ́sìn máa wọ ẹlòmíì títí ká ọmọ ṣe o èyí tẹ́ ẹ lẹ́ yẹn gan kò dájú ẹ bí ní question kan lérí ẹ̀ rátirátì ni wọ́n máa sọ tí ó látara àdé eléyìí nínú táwa náà lè fi ran kún ẹ̀sìn lọ́wọ́ náà ni kí mọ̀ yẹn má parẹ́ kí mọ̀ yẹn má parẹ́ káwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ kí wá ṣe ìkọ́ yọ́bọ́yọ́bọ́ kẹ́kọ̀ọ́ bimanel kelma bẹ́ẹ̀ bá jáde síta ó travel ó lọ Egypt ó travel ó lọ sí Saudiya ó lọ Sudan ó rí àwọn èèyàn tó kẹ́kọ̀ọ́ ìmọ̀ Islam ó ń bẹ náà àwọn ọmọ Nàìjíríà mi tó ń bẹ ń bẹ gbogbo wọn tó ń bá padà dé náà kì í ṣe pé wọ́n fẹ́ tẹ́ pa nǹkan fẹ́ wá ṣe náà ní tá à ń ṣe tán bá wá dé kẹ́nìkan wá ní kó sún sẹ́yìn láti bó síbo sọ ọmọ tí wọ́n mọ̀ ẹlòmíín bẹ pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè kan ẹlòmíín struggle tebitẹbi ló fi ń kẹ́kọ̀ọ́ yẹn ọwọ́ adé àwọn aníwọ̀ ní chairman committee kò gbúdọ̀ sọ̀rọ̀ láti bó síbò ìmọ̀ tó ń ti lọ níyẹn ìmọ̀ ẹ̀sìn nìyẹn ń tí ń sìn ń jẹ́ ẹ̀sìn ìmọ̀ ọbẹ̀ ní ń jẹ́sìn tí o bá ti sí mọ̀ níbi ẹ̀sìn yẹn mọ́ ó ti dèrè amusement ni tí o bá ti sí mọ̀ bẹ́ẹ̀. kaumun ilàlá الله ساروا بالعلوم على وين èèyàn kan tó ṣe wípé ìmọ̀ ìmọ̀ ni wọ́n fi ń ṣe tọ́lọ́hún. àwọn wọ̀nyí wọ́n yanjú nínú ẹ̀sìn ní ti ìmánì ìmọ̀ yẹn bí ìmánì sí wọn lára àwọn àìmọye nǹkan tí ò ní yéèyàn tí mọ̀ ẹ̀sìn ó sì gbé jáde ṣùgbọ́n tí o bá wá sáwọn tó ní màmá ẹlòmíà nítorí ilé kí tó máa ń lọ kùjọ mọ̀wé wọn mú kúrò níbẹ̀ ẹ wàá ma ẹ lè kọ́ bí ọmọ bíi mẹ́wàá ẹ lè bẹ̀rẹ̀ máa kọ́ wọn ké o ó lè jẹ́ pé ẹyọ ní òkú nínú mẹ́wàá tó wá kú ẹyọ kan ẹ yà pé méjì náà sì ló sì wà ń gbogbo àdúgbò yẹn àbáyẹn wàá máa ṣe wàhálà òun náà ni wọ́n máa kọ́ gbogbo wọn ni wọ́n máa kọ́ gbogbo wọn yóò máa kọ́ gbogbo wọn yóò máa sọ̀rọ̀ yóò máa ṣe wàhálà àwọn tó tún yẹ kó lè kun lọ́wọ́ ẹ̀tún kun wọn kúrò ńbẹ̀ ẹlòmíràn wà lọ́ọ́ máa ṣe iṣẹ́ ní private school kan wọ́n máa fún four thousand naira lóṣù orúkọ wọn ní social study ó tẹ́ wa lọ́rùn ní ẹ̀ ó gba four thousand naira lóṣù kò ní kún àfa yẹn lọ́wọ́ kájọ máa kọ́ wọn kí ńbẹ̀ mí three thousand ah, ọmọ ìlọmọ yẹn àwọn èyí ti ju anywhere ẹnìkan ẹ ṣe ń tẹ mí ni pé arabic ni kò sí arabic islamic studies òjúbà náà ẹ ṣe ẹ tún break kó bá break nǹkan kan mọ ẹ bẹ tí tẹ ń sọ ẹ kò sí ń bẹ arabic náà ni ìjọba ti fẹ́ bí alórí ìlú tá à ń ṣe náà ni ntọ́ ọkọ ọ̀tọ̀ arísìkí ọ̀tọ̀ kò jọra wọn ọlọ́run ló nìyẹn lọ́dọ̀ àwọn àtàjọ́ bí ẹ ká tán níyàwó ṣe torí àwọn ọmọ wa ẹ̀sìn ń parẹ́ lórílẹ̀ àwọn onímọ̀ ń lọ lórílẹ̀ kò sí replacement ma ẹ wo gbogbo àwọn ìlú ẹ wo àwọn tó jó ní mímọ̀ tó jó ní mímọ̀ tí wọ́n lọ ta ló tún replace wọn àwọn tí ń súnmọ́ wọn là ń rí ara wọn tó replace wọn mọ́ àwọn tó tún wá ń súnmọ́ wọn yẹn náà ẹ tún wọ́n wo ẹ̀yìn tàwọn yẹn náà kò sí nǹkan kan mọ́ láàfin mọ̀ ẹnìkan ò ṣe wá o àwa mùsùlùmí là ń ṣera wa ẹ̀mọ̀ ẹ̀sìn wa tá a níyẹn la fi tóbi níwájú ọ̀tá tó kí wọ́n ti mọ̀ pé ẹ̀sìn wa jẹ́ wa ẹnìkan ò lè dàrú mọ́ wa lójú ló fi jẹ́ pé mọ̀ ẹ̀sìn wa ó ṣe pàtàkì gbogbo ibikíbi tá a bá wà ló fi jẹ́ pé ìtàn mọ́sálásí ní gbogbo ìtàn láyé tí mọ́sálásí bá ti wọ̀ lùkà ilé kí ó náà wọ bẹ̀ àwọn afọmọkọ mọ́ kí ònà mọ́sálásí ẹ̀sìn wa ìmọ̀ ẹ̀sìn wa ó jọ ń rìn ayé ti wá dìrọ̀rùn báyìí kéwù ti rọrùn fẹ́ẹ́ ń ní kéwù ké pé mo jẹ́ medical doctor ní ọmọ kí àìmọye medical doctor pé hafiz ni wọ́n wọ́n ha ògùn kùránì sórí àìmọye medical doctor pé àáfàá ni wọ́n àáfàá wa sheikh roslan ní Egypt àgbà àáfàá ni wọ́n bimanal kelima medical doctor ni wọ́n first degree wọn phd medical doctor medicine wọn ni wọ́n ṣe nínú àwọn àgbà àáfàá ní Egypt lé ní ọ̀kan ni wọ́n so látara àdéhélé ìmọ̀ ẹ̀sìn wa kíní kan àwọn kan agbègbè ti mùsùlùmí àwọn kan jẹ wá lẹ́sìn àwọn èrè yẹn rò kán ṣe ẹ ẹgìnì kan wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwọ́ ẹ̀dín wọ́n máa ṣe ẹ àwọn kan ti lọ ibi tó ń kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tí rìn ọ̀jọ̀ pa wá pọ̀ àyesọpọ̀ ṣáájú èèyàn ẹ ibẹ̀ ni kẹ́ ẹ jókòó sí àwọn kan ti lọ mẹ́yìn lára àkàn máa lọ ṣèbọ́tọ̀ ọ̀dọ̀ níbi tí ọ̀ ń lọ ọ̀wọ̀ èyí ń lọ Ìbàdàn kó papọ̀ sóò kọ́ wa ni ó ti fi mí lẹ̀ kò fi mí lọ bí tá à ń jọjọ́ ń lọ ó tọ́ tọ́ ni ìmẹ̀ ẹ̀sìn ni ká gbájúmọ́ ká nímọ̀ nípa ń tà ń ṣe gbogbo tí yẹn bá ti ń fa ìmọ̀ kan ṣe nǹkan yẹn ò lè tọ́jọ́ ẹ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé bàbá nìkan ló kù tí ń kírun because àwọn ọmọ yẹn ò rí value kankan lára ẹ̀ kò lè explain ní tó ń gan ṣe ẹ̀wọ́ ẹ̀yin lẹ́lẹ́ máa ṣe yẹn kò sí ìmọ̀ ò tẹ̀lé nǹkan yẹn so ìdí nìyí tó fi jẹ́ pé pàtàkì ní ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn jẹ́ nínú ìgbésí ayé mùsùlùmí bá a ṣe ń pọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ní rọmọdọ́nù báyìí tí rọmọdọ́nù bá lọ bó ṣe yẹ kó mọ rí náà nìyẹn torí pé ẹ̀sìn wa ojoojúmọ́ la máa gbọ́ tuntun tuntun tuntun tuntun nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ wọn bá nítóbi rẹ̀ gbogbo àwọn àfáà wa tí wọ́n ti bọ́ sálẹ̀ kí ọlọ́run bá foríjì wọn. àwọn tó ń sì tún bẹ láyé tí wọ́n ń lo ìmọ̀ wọn àáfà àti ìmọ̀ sọ pé òun níṣẹ́ èyí tí lẹ̀ yìí sá o lè ni o lè ṣe tán àmọ́ ya àdúgbò mi ìtọ́jú kẹlẹ́ mọ́ sí wá sí bẹ́ẹ̀ ẹ̀ lè pọ́nra yín kọ́ wọn sọ pé kò síṣẹ́ iṣẹ́ pọ̀ o ò lè ṣe tán bó ti wulẹ̀ kó mọ̀ kó ní kálukú tán níyẹn ṣe abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí wọ́n mọ̀ ṣàánú wa eléyìí tí a gbọ́ lé ní ọlọ́run tí ó ṣe wá láǹfààní gbogbo ibi táwa dá ń sọ̀rọ̀ náà kú sí ọlọ́run kò foríjì wá àti gbogbo alápapọ̀ ọlọ́run kí ó ṣàlékún dáadáa wa kó sì ran islam lọ́wọ́ àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima ọjọ́ ti lọ nígbà ìbéèrè kankan. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك شهدا لا إله إلا أنت أستغفرك واتوب إليك